الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون ونعبارا إن آية إليكم من دين لبعني ومسألة إخوة في نساء النبي محمد صلى الله عليه وآله وسلم ندي الأربعة تما tó bá síwájú jumla kan tí adatul istithna illa tó tún wá wá lẹ́yìn rẹ̀ nínú ọ̀rọ̀ níṣẹ́lẹ̀ lẹ́yìn tọ́ka sí alḥafru wàlqasru wípé máa jẹ́ ẹ́. إلا زيد ما جاء إلا زيد يعني كما هو أي في زيد وما إبراهيم إلا معلما فإبراهيم وجنك كما أي فلقا irú rẹ̀ náà ló wá pé má àlọ́ rọ̀sọ́lẹ̀ ìlọ́lbẹ́lẹ́ ìyẹn ni pé kìí sì ń kankan iná níṣẹ́ tí ọlọ́run ọba tó fi rán àwọn aránṣẹ́ rẹ̀ tó fi pé nínú ọ̀là nàbì Muhammad sallallahu alayhi wa sallam bí ìbá ṣe kó jù ọlọ́run jíjẹ sí ọlọ́run eléyìí ni tí ọlọ́run ọba fi rán kò sí nínú sẹ́ẹ̀rẹ̀ kò sì lè ṣe é. wípé kó mana, mànà ànábì ò lè fìyàn mànà wípé lágbájá o mànà kéèyàn ó sì dání tó mànà kò sí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tiẹ̀ oníkó peni lọ sí ojú ọ̀nà mà kó peni lọ sí ojú ọ̀nà téèyàn gbà téèyàn fi ṣoríire ṣùgbọ́n lágbájá ṣoríire kó sì ṣoríire ọlọ́run ọba ní kò ń eléyìí ìlẹ̀sìn òdodo eléyìí téèyàn ṣe téèyàn fi soríire tànàbì nù ṣùgbọ́n lágbájá ọmọ tàmẹ̀dù di mùsùlùmí ọlọ́run bá nìkan ló lè ṣẹlẹ̀ eléyìí òṣìṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdí tó fi jẹ́ pé ẹ̀gbọ́n bàbá ànábì ti ń jẹ́ Abu Talib Abu Talib yìí. ó gbìyànjú pípọ̀ lórí àti dáàbòbò anabi sallallahu alayhi wa sallam tó ń ti gba islam ó gbìyànjú pípọ̀ nípò pọ́jẹ́ kèfèrí láti dáàbòbò anabi wa sallallahu alayhi àsìkò tí bàbá yìí wọ́n ń pọ̀ káku lọ́wọ́ anabi sallallahu ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ lórí àti gbàálẹ̀ islam torí rẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó ní kó sọ la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah gbọ́dọ̀ nǹkan ni tí ń fi bọ́ jajangbìlà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìwé ń tọ́lọ́ bá kórí ibú má kò sí bó ṣe lè ṣe gbogbo bá nàbí sallallahu alayhi wa ti ṣe gbìyànjú tó kí bàbá yìí ó ilaha illallah.

tá à ń tẹ̀lé lánàá rẹ̀ tá à ń pèpè lọ síbi tó pèpè lọ síbi ẹ̀ wọ́lá àlágbára rẹ̀ àlágbára di mùsùlùmí kéèyàn ó sì di mùsùlùmí torí ẹ̀ kò sínú nǹkan ibú kò sínú tó ń fi lè tàbùkù rẹ̀ tí láti gbọ́ tó ń ti ń pèpè lọ síbi ẹ̀sìn Islam ìyẹn mélòó lọ gbẹ́sìn Islam gbọ́wọ́ rẹ̀ eléyìí wọ́n ní èèyàn léèrè rẹ̀ torí pé ọlọ́run sánà ibì gan lágbára rẹ̀ à ń bọ̀ sọ́wọ́ sí àwa. tàjà kúrò ń tutù àjà kankan torí délé ẹnìkan á sọ Islam á sọ pé àṣìṣe ni o wọ lágbára rẹ ìwọ gẹ́gẹ́ bíi tani ẹnìkan ò lágbára láti Islam ta gbogbo Islam allah Rabbul Alamin ọlọ́run ọba ni torí ẹ iṣẹ́ anabi sallallahu alaihi wasallam ẹnìkan sàlàyé kó ṣùgbọ́n ẹni tí kíkà mọ̀nà káfí mọ̀nà kò náà ni Allahu Rabbul Alamin bẹ́ẹ̀ náà ni náà tá irun táwọn ẹni sallallahu alaihi wasallam ń ṣe yẹn iná ní sẹ́ẹ̀ tiwa náà kásẹ̀lá yìí fún yẹn ewo nànà ní sinà ní ewo ní fọ́jú lèyìn á ṣe téèyàn fi wo lèyìn á ṣe tọ̀ téèyàn fi sórí torí kó nílò akẹ́ ò lè bá gbọ́ èyí tí wọ́n á ṣe tí wọ́n fi sórí rẹ̀ kó lè bá ṣe kó sì lè bá gbọ́ èyí tí wọ́n á ṣe tí wọ́n fi sórí ibú kó lè bá jìnà sí tí wà ní. àmọ́ pé okùn kan la wá ní tá a máa fi bọ àwọn èèyàn lọ́rùn kò sí kò sí. bákan náà kò sí nínú tọ́lọ̀ ṣe náà nàbí sọ̀lọ́ ṣe náà nàbí sọ̀lọ́ lọ́wọ́ àdìwà àdìwà pé kọ́ sẹ́yìn lẹ́sùn. lórí títẹ̀lé tọ́lọ̀ ọ̀dọ̀ ọlọ́run láti b kò sí lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam tí ẹ̀ ní kó ju sí ọlọ́ eléyìí ó fi hàn wá wípé iṣẹ́ tọ́lọ̀ ń tẹ́lá yìí ó náà ní kó jíṣẹ́ ọjẹ́ iṣẹ́ yìí pé àwa náà sì gbọ́ lágbọ̀ yé ọ̀nbẹ nínú wa ẹni tó gbọ́ tó tẹ̀lé tọ́lọ̀ ń ṣiṣẹ́ tó ṣe Islam àwọn ni wọ́n ń pè ní kíni mùsùlùmí ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó gbọ́ sọ́sọ́ náà sí náà nàbí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti tẹ̀lé àwọn eléyìí ni wọ́n ń pè ní kíni kò fà àwọn kèfèrí. wallahu ya'lamu ma tubdun ọlọ́wọ́n bá mọ gbogbo ntẹ́ ń gbé hàn gbogbo ntẹ́ bá sí gbangba ọlọ́wọ́n bá rí ìtẹ́ sí lójú ayé ọlọ́wọ́n bá rí wa ma taktumun gbogbo ètò ẹ̀sìn gbé pamọ́ èyí tẹ́ gbé pamọ́ sínú ọkàn yín èyí tẹ́ ṣe níbo nkẹ́lẹ́tẹ́ nìkan ò rí yín gbogbo ẹ̀ lọ́nà wọn bá mọ̀ èyí tẹ́ gbé hàn sáwọn èèyàn pẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti wípé bí òde yín ti ṣe rí tẹ́ ń sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ nínú yín rí ọlọ́run rí èyí tẹ́ sì gbé pamọ́ sínú yín tí ṣe wà múnáfìkì nígbà tẹ́ ń parọ́ fáwọn èèyàn pé gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìṣe pé pátá lọ́nà rí wàlẹ́ àtẹ̀tùmọ̀ nàlọ́ àmàfin fòsíkò ìtàkfà wọn mẹ́hìnà ìkútẹ́mìlọ́hù yàrá ẹ lè gbé ní tó ń bẹ nínú ọkàn yín pamọ́ sọ́lọ̀ ní tí ń bẹ nínú ẹ̀mí ẹ lè gbé pamọ́ sọ́lọ̀ gbé pamọ́ sí gbé pamọ́ sí sáwọn èèyàn kò síbẹ̀ lè gbé pamọ́ tó mọ̀ torí gbogbo nǹkan bá ọlọ́wọ́n bá wá ń sọ nínú ayọ̀ ọgọ́rùn يقول لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون والله أني قل إلى النبي محمد صلى الله عليه وسلم صفوا لا يستوي الخبيث والطيب ohun tí ò da àti ń tọ́ da wọn ò lè dọ́gba o ohun tí ò da àti ń tọ́ da ọlọ́ọ̀ni sọ fún wa pé wọn ò lè dọ́gba o wàlẹ́wò àjẹbẹ kẹkẹ tẹ̀rọ̀tò kàbí gbọ́fẹ́ kó ṣe é pé pípọ̀ tí ń tí pọ̀ ọ yà ọ lẹ́nu gbọ́fẹ́ kọjá pé pípọ̀ tí ń tí ọ̀dà pọ̀ tọ́pà pọ̀ jù ọyọ̀ ọ̀lẹ́nu kọ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kò lè dọ́gba pẹ̀lú ntọ́da fattaqullah torí náà ẹ̀bẹ̀rù ọlọ́run yẹ ulil albab ẹ̀yin onílàákàyè la'allakum tuflihun kẹ́lẹ́ bá sórí rẹ̀. ayọ̀ yìí pé ohun tí ọ̀dà gẹ́gẹ́ bí haram kò lè dọ́gba pẹ̀lú ntọ́da gẹ́gẹ́ bí halal wàlẹ́wò àjẹbẹ kẹ́kẹ́ sọ̀rọ̀ tó ń kọ́ni gbogbo bó tilẹ̀ wù kí haramu ọ̀pọ̀ tó kò lè dọ́gba pẹ̀lú halal kọ́sẹ́ kó ṣe pé halal yẹn kéré jọjọ ẹni tó tuwó jọ ní owó halal owó yìí ọ̀pọ̀ ojú ẹgbẹ̀rún wọn bá díẹ̀ lọ pẹ̀lú ẹni tó kówó jọ owó haramu ó ìwà pọ̀ títí wọn ọmọ bí wọ́n ṣe kà á ọmọ yìí tó jẹ́ qul la yastawil khabithu wat tayyib èyí tí ò dáa pẹ̀lú èyí tó dáa wọn ò lè dọ́gba walau a'jabaka kathratul khabith gbogbo bó tilẹ̀ wù kéyìí tí ọ̀dọ́ pọ̀ tó kíkpé pọ̀ rẹ̀ wá jẹ́ ńtọ́yanilẹ́nu ọlọ́ni wọn ò lè dọ́gba tó ti bí ntí ọ̀dá ti ṣe pọ̀ tó kò lè dọ́gba pẹ̀lú ntọ́da gbogbo bó tilẹ̀ òkè ntọ́da òkèrè tó ọlọ́ni ntí kọ̀dá gẹ́gẹ́ bí ìṣèkèsè rí gẹ́gẹ́ bí jíjẹ́ káàsì rí kò lè dọ́gba pẹ̀lú ntọ́da gẹ́gẹ́ bí ṣíṣe ìmánì sọ́lọ̀ gẹ́gẹ́ bí múmìnì àwọn kèsè rí àwọn aláìgbàgbọ́ àwọn ẹni tó kọ̀ láti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọn ò lè dọ́gba pẹ̀lú àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo èèyàn láláìgbà gbọ́ èèyàn lẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n èèyàn yàtọ̀ sí èèyàn olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo kìí ṣẹgbẹ́ aláìgbàgbọ́ walaw a'jabaka kathratul khabith bọ́fẹ́ kó ṣe kó ń ka àwọn alágbàgbọ́ ọlọ́jà ń tirẹ̀rẹ̀ wọn ò ṣe ká lẹ́gbẹ̀ẹ́ àwọn olùgbàgbọ́ òdodo mélòó ni yín wọ́n máa sọ fún yín pé ìjẹ́ ìtú mẹ́ta tẹ̀gbẹ̀rẹ̀ yín mẹ́ẹ̀ẹ́dógún. àwọn kìsìrí ń kọ́ àwọn lọ́jà ara wọ́n lọ bìbà wọ́n lọ́jà wọn ò lè dọ́gba wọn ò bá pọ̀jù bẹ́ẹ̀ lọ wọ́n tún jẹ́ ìlọ́pàá ìníye tayọ ọdún yẹn ti ṣe wà ọlọ́run ni wọ́n lè dọ́gba pẹ̀lú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. nítorí pólúgbà gbọ́ òdodo a lè fi wé aláìgbàgbọ́. bẹ́ẹ̀ náà ni ohun tí ọ̀dà gẹ́gẹ́ bí dídẹ́sẹ̀ gẹ́gẹ́ bí kéèyàn ya ẹlẹ́sẹ̀ kò lè dọ́gba pẹ̀lú ntọ́da gẹ́gẹ́ bí títẹ̀lé tọ́lọ̀ kéèyàn ya olùtẹ̀lé tọ́lọ̀ kódà kó ṣe pé ẹsẹ̀ ọ̀pọ̀ lọ́jà ń tirẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìtẹ̀lẹ́tọ̀lọ́n tí ó jù díẹ̀ lọ ìtẹ̀lẹ́tọ̀lọ́n kìí ṣẹgbẹ́ sísẹ́lọ̀ àwọn olùtẹ̀lẹ́tọ̀lọ́n kìí ṣẹgbẹ́ olùsẹ́lọ̀ bákan náà eŋti ọ̀dà jẹ́ ẹni tó ti bàjẹ́ eŋti òwúlò kò lè dọ́gba pẹ̀lú ntọ́dá kódà kó ṣe pé. Eji tí ọ̀dà ọlọ́jà ara ọlọ́jà ń ti rẹ́rẹ́ akọ́nàkùn lọ ẹnìkan ló sọ pé kò wá ń fẹ́ gbọ́n ní nǹkan kan ẹnìkan gbé ọkọ̀ pàǹpà tó ṣe wa èyí tó bá ti tóbi ni ó gbé wa ẹ wá gbé ọkọ̀ pàǹpà yìí lọ wọn á bẹ̀rẹ̀ sí ní gbogbo ọkọ̀ kan tó ń bá gbé jáde ọjọ́ àádọ́ta crate wọn ò ní gbé kọjá gbẹgbẹ nìkankan àyàfi kọ́ fọwọ́ di mú wọn sá ń lóòdù ẹ̀ àwọn pé wọ́n tó ní mọ́tò bá bẹ̀rẹ̀ sí ronú kí ni mo wá gbà kí wọ́n á lọ fẹ́ gùn mi ọlọ́mọdé àti mọ́tò kókó kókó tí gbogbo ará àdúgbò fi rí ní sá.

so oníkálukú yóò fẹ ká pé kírètì kan ni fún kì í tó kún fún ntí ẹnìkan ní wá kó àwọn ẹ́ńjìnì mọ́tò tírélà ni kò gbé wá wọ́n á kó àwọn ẹ́ńjìnì mọ́tò yẹn fún ẹ̀ ń lóòdù yìí lọ gbogbo nínú ni wọ́n ti rọ iyọ̀ sí tó ti kún lọ́ọ̀rán yìí lọ ìtọ́lọ́mùbá ni ó ṣiṣẹ́ nú ẹ̀yìn ẹnìkan wá gbé ẹ́ńjìnì mọ́tò kan fẹ́nìkan hàn ọ̀rọ̀ yọ sí ó sì dáa èwo lọ́gbà ẹ́ ṣe pàǹdà ìdọ̀tí lásán àbí ètò wúlò dájú pé ètò wúlò ni ọlọ́ọ̀ni ń tọ́ da kò dọ́gba pẹ̀lú ohun tí ọ̀dà o bọ́ fẹ́ kó ṣe pé ntí ọ̀dà ọ̀pọ̀lọ̀ jantirẹrẹ bẹ́ẹ̀ ni gbogbo ntí ọ̀dà òun máa ni ẹnìkan ní ìsìn ní Niger State wọn ló ní ìyàwó mọ́kàndínlọ́gọ́rùn ninety nine wọn alẹ́ nìkan ládùúgbò yín aláàjì ni mẹ́rin tí wọ́n dọ́gba. wọn ọ̀dọ́gba ewu lọda ìyàwó mẹ́rin ewu ní ọ̀dà mọ́kàndínlọ́gọ́n kódà kó ṣe é pé ìdí ọ̀dà ọ̀yà yẹn lẹ́nu ẹ́ mọ́kàndínlọ́gọ́n ìwọ nìkan ni bí ti ọ̀dà ṣe pọ náà torí ẹ̀ ọlọ́run bá wa ó fi hàn wá nínú yìí ike gbogbo ti kò bá jẹ́ owó tá a tùjọ ni owó tá à ń kójọ nílé ayé èyí tí ọ̀dà nú ẹ̀ owó rìbá àìmọye millions ni ní nínú àkáǹtì rẹ ṣùgbọ́n àwọn millions tó nínú àkáǹtì rẹ yìí owó èlé ni owó haramu ni nínú kọjá yìí pé èlé èyí tí wọ́n yá èèyàn tó ń gbèlé lórí ẹ̀ wọn ò lè dọ́gba torí pé èyí tí wọ́n kó owó ọ̀ràn ni owó tó lè kó jọ owó balẹ̀ ọkàn ni kódà kó sì pé èyí tí wọ́n kó jọ ọlọ́jà ń ti rẹ́rẹ́ kò ló ń kà kò sí kà àmọ́ sì wọ́n sì pa àmọ́ èyí tó jẹ́ ọlọ́run ní èyí tó dáa kò lè dọ́gba pẹ̀lú èyí tí ò èèyàn ń ṣiṣẹ́ ọjọ́ olóṣèlú owó oṣù tí wọ́n fún ìṣòwò kékeré rárá lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àwọn ọba táwọn mẹ̀kúnnù rí òun àwọn pé lónìí nílò ní one million lóṣù kò já mọ́ kankan so àwọn owó kan tó yẹ kó fi ṣiṣẹ́ fún àwọn èèyàn allocation gbogbo kìíní kan wọ́n sápò mọ́ra wọn èyí tí wọ́n sá ń rí jíkó lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n lọ bí fifty million lóṣù two hundred million gbogbo owó haramu náà ni lẹ́gbẹ̀ẹ́ ni tó ṣe pé ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ti ń gbà lóṣù iná ní ń gbà kò mú nǹkan oníǹkan mẹ́tì ẹ̀ rí ọlọ́run ò lè dọ́gba ẹni tí ń tu owó jọ lọ́nà tó pẹ̀lú ẹni tí ń tu torí pọ́lọ́ ọba wa kò ní fi ọ̀daràn kan sílẹ̀ kọ́ lọ láìjìyà wàláhì ìyá ń retí rẹ lọ́la alqiyam ètò tún súnmọ́ kò ní tó lọ láyé yóò rà mí díẹ̀ nínú ètò ìrètí rẹ lálqiyam nítorí kò sọ́nà tọ́nà tẹ́jẹ́ gbogbo owó ńlọ mọ́yàn lọ téèyàn sì máa wò kéèyàn tó lọ owó haramu èèyàn tún á jẹ gbèsè tó jù lọ láyé ńlì wọn máa lè ká àwọn èèyàn máa wà ká pé kó fèrè rẹ̀ kọ̀mà lówó kọ̀mà ẹ̀sà kò lówó sànìkan káwọn ṣé orí bá mú subhanallah nílé ayé náà wò ń bẹ nínú ẹni tó ṣe pé ó ti ṣe pò òṣèlú yìí tó ti ṣe owó kó jẹ ó kó owó jọ débi kan owó yìí lọ́jà ara. ẹni tó lọ́mọ yẹn ó kíyèsí o bí ọ̀wọ̀ kó mu lọ́lé. tọ́ tí ó kó owó tó lọ jántí rẹ́rẹ́ tí èèyàn máa wò pé tó bá jẹ́ pélé ayé yìí ni àtòun. àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ rẹ̀ àwọn òtún tó sì mọ̀ ẹ lọ wọ ọmọ kẹgbẹ́ jáde. gbogbo eléyìí ló máa ń ṣẹlẹ̀ nílé ayé ń bì ọlọ́run ọba wa yà wá títí tí èsì pò títí ń rólé yọ táwọn náà kan bó ṣe tọ́ba abayin ẹ̀yọ́ sẹ́bi ń fi yín ṣe ẹ̀yẹ́ ni bàbá alágbẹ́já jẹ́ mo rí wàzó lọ́dọ̀ yín wàzó báwo ẹ wá ṣe no mo mí ní tí mo sọ à ọlọ́run ní fi ṣe má fi mi owó tó jí kó kọjá tọrọ wàzó wàláhì kò sì fi ní ti ń ṣe gbogbo owó tó kò sí ń bẹ̀ mọ́ tọrọ náà tó bá wá náà lọ bá lọ. síbẹ̀ yìí náà mà bẹ́ẹ̀ sì lọ́ọ́ máa pé sílé wọn ńgbà tẹ́ rí i pé èkú dà ń bẹ lọ́dọ̀ wọn. ẹni tí lọ láàárọ̀ yóò rí i pé ń lọ lọ́sàn-án ẹni tí ó lọ kí láàárọ̀ lọ́sàn-án yóò lọ kí ń rọ̀lẹ́ ẹni tí kí ń yóò sáré pé tó mọ̀ ń yọjú ní kíá tí bá ma ọ lọ́wọ́ sẹ́yìn náà yà mọ́ àdúgbò kan náà lẹ́jọ́ wa tẹ́ ẹ bá rí ẹ sì sin tọ́ sí wájú àbí kẹ́ ẹ ha pẹlẹbẹ sí paa bàbá tó kọ sọ̀rọ̀ subhanallah láì tí kù torí ẹ ti mọ̀ ipò bọ́ owó tán torí tẹ́lẹ̀ náà wọ́n ni kò sì tí ti kó o má èyí chairman. tí ń kówó tí ń kówó tí ń kówó ó kó títí títí títí wọ́n péjọ sẹ́nu ọ̀nà rẹ̀ bíbà sọ́gà ti jí àbọ̀gọ́ tí ji jì ẹ̀ ń pariwo ẹ̀ ń oníkàlùkù tó máa sọ̀rọ̀ nígbà jí kò ní í nìkan ló nínú gbogbo ẹni tó péjọ sẹ́nu ọ̀nà rẹ̀ yọkàn jáde lọ ní sílẹ̀sílẹ̀ wọn ò ní kọ́ fajúro wọn ní ọ̀gá ń fojú bá wa sọ̀rọ̀ pé ká pàdé àwọn lọ́fíìsì ẹnìkàlùkù tún dá tẹ̀lé kò tún ní pòun rẹ nìkan lọ́fíìsì yẹn Allah lónìí nǹkan àwọn ti di khabaru kààlà wọ́n di tàn pé lágbájá jẹ́ tí a mà rí ẹlòmínú wa tẹ́ pé mọ́tò ìjọba ni wọ́n fi máa gbé kátẹ́lẹ̀ kọ̀mọ́yé tí wọ́n ti pò gbogbo sẹ́ ìjọba àti etí èsì tìjọba ni wọ́n máa fi mọ́tò ìjọba sí ní ìsìn ẹlòmíì ẹsẹ̀ ní fi ń sà èyí tó sàn díẹ̀ fún lẹ́rìí tí ń gbọ̀n kadà ká tí wọ́n bá pè ní di tíà yẹyẹ ni o àgbà tí ọ̀rẹ́ ni jókòó lórí ẹ̀ mà ìtumọ̀ ẹ̀ nù àga tí ọ̀rẹ́ ni jókòó lórí ẹ̀ mọ̀ ṣé tí wọ́n bá wá ń sà sódà yẹ kọ́ máa sọ kọ́ máa sọ pakọ́ kọ́ máa jùjìká ó ti di wàhálà tí àti mo ti ẹ̀gbà rí tí mo jẹ rí tí mo jẹ yìí rí kò jẹ́ kémi ò lè sẹ̀mí bá pé gbogbo yẹn ti ń sẹ̀mí rọrùn bẹ́ẹ̀ ni kò ní lè sẹ̀mí rọrùn tó bá ṣe dáadáa kò ní lè sẹ̀mí rọrùn ká tó wá pé kò ṣe dáadáa torí ibi tí dáadáa rè ò dé àwọn òpètò kọ̀tẹ́bí à ń sìn wọn ń bọ̀ ńgbà náà pé kó kó pin dọ́dọ̀ tiwa náà olókù díẹ̀ tọ́ díẹ̀ náà tí ò tí tó. kátó akéwì ọba ṣe dáadáa oníkálukú ẹni tí wọ́n máa fèpè wá ká ẹni tí ó sì máa fi kọ̀bákùn gbé ọ̀rọ̀ wá ká lórí owó wò kí wàá ní ẹni tó ti ṣe pòṣè lórí kí ló lè ṣe ń dáadáa láyé tí àwọn èèyàn ní gbówó tó jí kó ló fi ṣe tọ́wà kódà tó bá pààrọ̀ bàtà wọ́n lòó tó jí kọ́ni bàtà lásán pàtó pé àbí singlet wọ́n pò ó tó ti jí ìyẹn ni o lè ní lédè kúkúrú owó tí ọ̀dà kò lè dọ́gba pẹ̀lú owó tó dáa kódà kó ṣe tí torí gbogbo owó olè báwọn ọmọ rẹ bá jogún rẹ wọn pa àwọn ọmọ bàbá olè owó tí bàbá wọn jí wọn ná. kódà kó ṣe pé èyí tó jí ọlọ́run ti fọ́nù kó nu owó gbogbo owó kí ni wọ́n máa pè owó olè òun lè dọ́gba. torí ẹ ìwọ náà nǹkan ìkà tọ́yì àyàn ní pọ̀nkan tó sì gba pọ́n mẹ́wàá bẹ́ẹ̀ ló ṣe tuwó jọ ọlọ́run ni lè dọ́gba o pẹ̀lú ẹni tó kówó jọ lọ́nà tó dáa wọn lè dọ́wọ́ torí pé owó tó yá mi tó gbélé lórí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n bí n bá ṣe pé wájú rẹ̀ ń ṣe lẹ́yìn rẹ̀ àbí ẹ̀kọ́ ni ní ìsìnkú àti ìyẹn yára ní ẹgbẹ̀rún àpò ó wá lóun ó fi gba ẹgbẹ̀rún àpò àti àpò mẹ́ẹ̀ẹ́dógún mo ti wá ṣe ẹgbẹ̀rún àpò tán níjọ́ tó bá di pé mò ń san èlé orí ẹ̀hún ṣáàdùn àní màá ṣe àbí pè é kò sí gbogbo èèyàn pé náà lámàṣẹ pé kò ní dáa fún ó ti sanwó tán o èlé ló kù tó dára ń gbà o ẹnìkan ni bàbá ń gbà kò ní fi ṣe rere gbogbo èèyàn ṣe àmì bàbá sì tọ́mọ kò ní bá bi re lọ bàbá sì jẹun kò ní bá bi re lọ náà lọ́fàá ló ti jẹ́ pé wọn ò lè dọ́gba èyí tó dáa àti èyí tí ò dáa bẹ́ẹ̀ náà ni. iṣẹ́ rí kò lè dọgba pẹ̀lú iṣẹ́ bú tẹ́ ẹ̀ bá ń ṣiṣẹ́ àwọn èèyàn bá yín lórí ẹ̀ ẹ̀ níbẹ̀rù pé èèyàn bá yín lórí ẹ̀ ń gbé ọ̀nà ọ̀fun òun lọ́mọ ti ń bẹ lọ́nà ọ̀fun rẹ̀ tó yọ kú sì pé èèyàn bá yín lórí tó tó yín àwọn ta ní ta ní lálọ́ka yín mórí ẹ pẹ̀lú bá àmọ́ bẹ́ẹ̀ sì yọra yín ẹni tí kò ẹ rí yín tó nǹkan kọjá lọ tí kò gbé ní déédéé ìgbà tó wà níbi ọdọ yín kò rí yín o ẹ ti tanu tanu kálukú náà ló níbi títí ṣe nítorí pé sẹ́tì yẹn ń ṣe ọ̀dà lè dọ́gba pẹ̀lú kò sí máa ṣe ká mọ́ tẹ́rù ọba kò sígbà tó ṣe é tí ọ máa ṣe tìfura tìfura ẹni tí sì ń ṣe dáadáa kò sí ń tọ́kàn pẹ̀lú téèyàn sọ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń ṣiṣẹ́ ẹbú ńkọ́ tìfura tìfura lọ dára rìn yọ máa wò yán yán yán ni yọ máa wọ̀ tún yọ máa wò bẹ́ẹ̀ ni ẹni rí kò lè dọ́gba pẹ̀lú ẹni bó. kódà kó ṣe pé àwọn wọn pọ̀ wọn ju ẹni lọ bẹ́ẹ̀ náà wà gbolé yín kọ̀ọ̀kan ó rí pé lágbolé yín lọ́kọ̀ọ̀kan àwọn èèyàn ní ọ̀fẹ́ pọ̀ jù bẹ́ẹ̀ àwọn kejì àwọn ni wọ́n pọ̀ jù àwọn ti ń da ni wọ́n máa bí wọn àwọn ni wọ́n pọ̀ jù ti ń da tára rẹ̀ ọmọ wa bó ṣe ṣubú ọ àwọn ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ibú ṣe wá pọ̀ tó ń ọlọ́ni wọn dọ́gba pẹ̀lú àwọn ẹni rí bẹ́ẹ̀ ni eré ṣe kéré tó bẹ́ẹ̀ ni eré ṣe kéré tó yìí torí di eléyìí wọn ò lè dọ́gba o àwọn ẹni rí àtàwọn ẹni ibú bẹ́ẹ̀ náà ni mà ìmà tó dára kò lè dọ́gba pẹ̀lú ìmà tí ò dáa kódà kó ṣe pé ìmà tó dáa kọ̀pọ̀lọ ọ̀pọ̀lọ púpọ̀ ìmà tí ò dáa jantirẹrẹ ṣùgbọ́n ìmọ̀ tó dáa kìí ṣẹgbẹ́ ìmọ̀ tí ọ̀dà torí ẹ̀ èyí tí ọ̀dà o nínú gbogbo ń tá a sọ yìí ẹni tí bá ń ṣe kò lè sóríire o ẹni tí bá ń ṣe kò lè ṣe sóore fún o bákan náà àtúbọ̀tán rẹ̀ ò ní dáa àìdáyàn ọ̀bá pọ̀ àtúbọ̀tán gbogbo ẹni tí bá ń ṣe tí ọ̀dà kò ní dáa gbogbo bó ti lè wù ká ìdá rẹ̀ ọ̀pọ̀ tó àìdáyàn ò lè pọ̀ títí kó mú kí àtúbọ̀tán rẹ̀ ọ̀dà ẹ wàá rí àwọn nǹkan tó dáa tó dáa tó dáa gbogbo bó tilẹ̀ wù káwọn ò kéré tó wọ́n máa ṣẹni tí wọ́n á ṣe láǹfààní wọ́n sì dá àtúbọ̀tán wọ́n máa sún wọn àtúbọ̀tán tí wọ́n máa sún wọn gbàtọ́lọ̀ tí wọ́n á sọ fún wa pé wọn ò dọ́gba kí ló yẹ kó ńlá ka òsè kó ńlá kọ kó ńlá ka ìkọ́ pọ̀ ní dáadáa ṣíṣe ni kọ́ ní dáadáa ṣíṣe kó jìnnà sáì dáa nítorí dáadáa ṣíṣe ló máa ń ṣẹ́kù àìdá kì í ṣẹ́kù àìdá máa kó báyà ni kì í tún téèyàn ṣe iná lọ́lọ́wọ́ bá sọ pé am naj'alu alladhina amanu wa 'amilu s-salihat kal-mufsidina fil-ard am naj'alu al-muttaqina kal-fujjar sẹ́ẹ̀rù pé á mú kí àwọn olùṣe dáadáa kí wọ́n jẹ́ dọ́gba pẹ̀lú àwọn olùṣe bàjẹ́ ni wọn ò lè dọ́gba o. olùṣe dáadáa àtàwọn olùṣe bàjẹ́ lórílẹ̀ wọn ò lè dọ́gba o ọlọ́ni abẹ́rù páwọn olùpáyọ̀ ọlọ́run wọn dọ́gba pẹ̀lú àwọn ọ̀daràn wọn ò lè dọ́gba tí ọba yéèyàn kéèyàn ya lọ mọ̀ bẹ́ẹ̀ torí de eléyìí ntí ọ̀dà kò lè dọ́gba pẹ̀lú ntọ́da ló ń kà ìyẹn ni pé ntí ọ̀dà máa pọ̀ ló ń kà ń tiẹ̀ tá a bá ní kàkà lọ́kọ̀ọ̀kan ìjèèjì òǹkà rẹ̀ máa pọ̀ jù ṣùgbọ́n lódodo òǹkà tó dáa ọ̀pọ̀ ju ti ọ̀dà lọ. kílẹ̀ bíi tẹ̀yìn tá a ṣe ṣàpèjúwe mélòó ló lè jẹ nínú tírélà ẹyin tó ti bàjẹ́ tó kó fún ọ. èwo lọ́wọ́ á sọnù nínú kírètì kan tí wọ́n fún ọ tọkàn kan ò tí ì bàjẹ́. mo rò pé ẹ̀rí èwo lọ́pọ̀ jù nísìnyí kírètì kan lọ́pọ̀ jù torí lè yí ọkọ̀ pọ̀ nípò ọ̀yà ni. ilé ilẹ̀ ó fi kún oòrùn ṣùgbọ́n léyìí bó ti ṣe mọ̀ yìí gbogbo ẹ̀ kò sí àwàdà nínú ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ọgbọ̀n tó wà mẹ́ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n tí gbogbo ẹ̀ ti bàjẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ wọn sì sọ pé àyà yìí ń tọ́ka sí pé ń tọ́ dá o ìwọ̀n àtòǹkà ọ̀pọ̀ ju ti ọ̀dà lọ. ntọ́da lódiwọ̀n àtúnkà ọ̀pọ̀ ju ti ọ̀dà lọ. bákan náà tó bá kó owó tá a fẹ́ náà ni ntọ́da owó tó da kọ̀bá àti ẹ̀kéré ló ń kà ọ̀pọ̀ ju owó ti ọ̀dà lọ o. nísìnyí ẹ̀ bá ní mílíọ̀nù náírà tí gbogbo ẹ̀ tó jẹ́ àdàmàdì owó tíyẹn wá ní ojúlówó náírà tó ń jẹ́ ẹgbẹ̀rún kan náírà èwo lọ́pọ̀ jù mẹ́ ọ̀dájú pé ẹgbẹ̀rún kan náírà pọ̀ ju mílíọ̀nù lọ torí tí àṣírí mílíọ̀nù tí náírà kan nù rẹ̀ bá fi lè mú káṣírí yòókù òtú ẹni tó kó kalẹ̀. fẹ́ni tó ní ẹgbẹ̀rún kan yọ ọ̀nà lánàá gbádùn àná ní fọkànbalẹ̀ kò sì ní sínú wípé wọn mọ̀ wáká yàtọ̀ sẹ́ni tí ń náwó tí ò dáa náà sì sọ pé èyí tó dáa ọ̀pọ̀ ní níná yàtọ̀ sí tí ò dáa wọ́n tún ní wọn ò lè dọ́gba tọ́lọ̀ sọyún wọn ní láàyè àyè tí ń tọ́ dáa wà kò lè dọ́gba pẹ̀lú àyè tí ń tí ò wà. àyè tẹni eré òdùó sí kò lè dọ́gba pẹ̀lú àyè tí ẹni igbó òdùó sí kódà kó ṣe é pé wọ́n kó dòdò síbi tẹ́ni tí ọ̀dà dúró sí gbogbo náà máa yín mú pé ta ni ọ̀bọ́jọ́ yẹn tẹ́ni tó yẹ kó kó dòdò síbi tó dúró sí nu àṣírí rẹ̀ fẹ̀ tú. torí ẹ̀ àyè tí ń wà kò lè dọ́gba pẹ̀lú lílọ bíbọ̀ ńtọ́ dáa kìí sẹgbẹ́ ntí ọ̀dà lílọ bíbọ̀ ńtọ́ dáa kìí sẹgbẹ́ lílọ bíbọ̀ ntí ọ̀dà síbẹ̀ yìí náà ti mọ̀ pé gbogbo ntọ́ bá dáa apá abo ní dúró sí apá ọ̀tún ni síbẹ̀ yìí náà rí inú Al-Qur'ani ọ̀dà wọn ti wá jọ́gbìn dàgbé àmọ̀ bó lọ fẹ́ dúró náà sọbọlọ lọdọtún lọdọsí èwo lọ fẹ́ kálukú pápọ̀ ọ̀tún láyé ńkọ́ náà à ń to sáfù mọ́ṣáláṣí sápọ̀ tún lọ sẹ́dú àbápọ̀sì wọ́n ń pè nǹkan àwọn baba ńláńlá wọ́n wà lápọ̀sì àwọn ọmọ kéékèèké wà lápọ̀tù tálẹ́ kọ̀kọ́ fún náà ẹ̀ báwọn bàbá bá fẹ́ kọ́kọ́ gbà kí wọ́n bọ́ sápọ̀tù níbo láti bẹ̀rẹ̀ àpọ̀tù torí ẹ̀ gbogbo èèyàn ní sẹ́ńtọ̀ dáa gbogbo ní tí o sì da pósí ló máa wà níbo la pọ̀ tún ní lọ́la gbẹ̀dẹ̀ alùkìyàmù náà alìjẹ́nà níbo wà la pósí iná ìdí tá à ń fi ń sá fún un wọn á ní ẹ àwọn ẹni apósí ẹ àwọn ẹni baálé apósí ẹ baálé kí baálé lọ jẹun àwọn ẹni apá ọ̀tún wọn ìṣẹ́gbẹ́ ẹni apá òsì gbogbo eléyìí náà ló yé gbogbo wa kò pamọ́ sẹ́ni kankan bẹ́ẹ̀ náà ni ó dúró déédéé àti bàbá yìí wọ́n kẹ́tẹ̀kẹ́tẹ́ ni èwo ni ètò ọ̀dà èwo ni ọ̀dà ó dúró déédéé ni ẹ̀hìn kó ròyìn bàbá pé á ah, bàbá déédéé bàbá tí e ti gbá kan bọ̀ kan nú ta ni ọ̀fẹ́ bẹ́ẹ̀ bàbá kẹ́ni bàbá ń kẹ́tẹ̀kẹ́tẹ́ alábòsí wọ́n á ní. ẹ eh, ni baba ìyàwó rẹ náà rí ó ní baba alágbádá tó wà odò bàbá dáadáa bàbá tó dúró dọ́gba kígbà kan bọ̀ kan nú wọ́n ṣe tí wàhálà bá dé baba yẹn kò ní sí ọ nítorí ọmọ rẹ wọn á ní ẹ tani ẹ tó wà ni èso odò ló ń wà á ní o baba kẹtẹkẹtẹ yẹn baba oúnjàmbá yẹn baba alábòsí yẹn baba tí ma a ah, wọgbọn tó máa ronú pé ṣé mo á fẹ́ ìyàwó tó dáa báyìí àmọ́ wọ́n tún pàrọwà fún ọ Yorùbá wọ́n pàrọwà fún ọ wọ́n ní anakana ni ò ṣe é ní ọmọ tó dáa ṣe fẹ́ tọrọ ọmọ ìyàwó rẹ̀ ńkọ́ <laughs> ọmọ kọ ọmọ bá lé ní tó bá ya ọmọ kọ ọmọ àná náà tún yà nákàná gbogbo ẹ̀ katakata wọn á pé méjì ṣé ọ̀rọ̀ kò ní rọrùn torí ẹ̀ kó ròyìn ẹ̀ pé èèyàn dáadáa ni á ọ̀dà púpọ̀ wọn á lè yàn burúkú ni lágbájá àmọ́ lówó gan-an ìsì máa bóyàn lówó pàápàá ẹni tó bá fẹ́ ọmọ rẹ̀ àmì èèyàn dáadáa ni lágbájá kò lówó yóò sì dáa kéèyàn máa bùn lówó pàápàá tí èèyàn bá fẹ́ ọmọ rẹ̀ sáré pé apá àbùbá ni èèyàn burúkú lágbájá ó lówó ìsìn máa búyàn ló pàápàá àwọn ọkọ ọmọ rẹ̀ Nigerian level èwo lẹ́ dìbò fún eléyìí ò lówó èèyàn dáadáa ni yóò sì dáa kéèyàn máa sànù rẹ̀ pàápàá ẹni tó bá fẹ́ ọmọ rẹ̀ mhm. wọ́n ní nàìjíríà bàbá burúkú làwọn ò mú ẹ mọ̀ pé ọlọ́sìn ni wọn ò lè dọ́gba wàláhì jọ́tọ̀ bá jìyà owó tó gbà ọkà bá máa pọ̀ fọ́ọ̀mà rẹ̀ torí pọ́lọ́ ti sọ fún ọ pé wọn ò lè dọ́gba ọ nítọ́ da àti ohun tí ò da bẹ́ẹ̀ náà ni nínú káràkátà èyí tó da kò dọ́gba pẹ̀lú èyí tí ò èyí tó da ọlọ́sibítọ́ ti ń tẹran àṣọ ọ̀rọ̀ méjì. ọwọ́ àfà lọ́wọ́ ọ̀tún àtòsì ọ̀ ń bọ̀ wálé ẹ̀rù ò bọ̀ ní tijú. ẹnìkan wá lọ sí fáàmù ibi tí wọ́n ti ń sin ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ méjì ọwọ́ àfà wọn lọ ọ̀tún ṣé wọlé ní àbálẹ́ islam ewúrẹ́ tá a rà yín wọ́n ń pè ní rírà tó dáa ẹlẹ́dẹ̀ tó wá rà ńkọ́ wọ́n ń pè ní rírà àti títà tí ò dáa mo rò pé rí wọn ò dọ́gba bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ sọ́jà tó gbé gàárì funfun lọ sọ́jà tó ní kí wọ́n fi fún gàárì pupa àwọn á ní ìgbà tó yẹ pé funfun ní gàárì rẹ̀ àwọn gba kóńgò mẹ́ta láti fi fún gàrí pupa kóńgò kan ni lábẹ́ òfin ṣẹ̀ríà kí ni wọ́n ń pè lẹ́yìn rìbá haramu wọ́n sọ pé gàrí lélẹ́yìí gàrí náà lélẹ́yìí kóńgò kan sí kóńgò kan kóńgò méjì sí kóńgò méjì kóńgò mẹ́ta sí kóńgò mẹ́ta àmọ́ kóńgò mẹ́ta sọ́kan kí ni wọ́n ń pè lẹ́yìn ṣẹ̀ríà rìbá ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé nígbà tí òun débi tó ti fẹ́ rajà wọ́n sọ fún yín pé ńlá dìílẹ̀ òun mọ́tì o bọ́ọ̀ bá ti fọ́ kàn dandan ni kò sanwó ẹ̀ mọ́tì wo bọ́ọ̀ bá ti fọ́ kàn dandan ni kò sanwó ẹ̀ rírà tí ò dáanu títà tí ò sì dáanáà nù gẹ́gẹ́ bí no testing rírà tí ò dáa títà tí ó sì dáa ni no testing bóyá mẹ́sàn-án lè da akọ́kàn ọmọ da ètò dangan rírà tí ọ̀dà títà tí ọ̀dà kátúwá pé ètí òsèké ni ètí ọ̀dà sórí ètò dáhùn nígbà tó bá ru àpàtì tẹlifíṣàn tó ń lọlé nítorí ọmọ rò ní pé tọ́ ọlọ́mọdé ń sọ wónú ọlọ́ndàkùnjọ́ ọ̀dà ah ètí bàbá alágbájá ra njó ni ó jẹ́ o lágbájá ètò waras tó bá ń ṣe pé bó o ṣe rà ni wọ́n tẹ̀sítì ẹ̀ fún ọ ṣé ń bùkátà gbogbo kútùbà ń wò bùkátà rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé rírà tí ọ̀dà àti rírà tó dáa ṣé wọ́n dọ́gba wọn dọ́gba o torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀rọ̀ tó lọ ń sọ yìí ó kárí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni èèyàn jẹ́ ìka èèyàn tí gbogbo èèyàn ti mà olóògùn abatẹnijẹ́ ni ó wá fẹ́ràn kọ́ máa gba nǹkan ní nǹkan tó rọ́fẹ́ dáhùn oògùn yẹn wò yóò wá gbalẹ̀ ńlẹ̀ tó bá gbà tán ó lè kọ́lé lórí omi ó lè gbin kòkó lórí omi kó gbin obì lórí omi tó ọgbàdà àbí ọgbàdà ọgbàdà o lábẹ́ òfin ṣẹ̀ríà ṣe gbogbo tó gbìn sórí ẹ̀hún ó gbìn dànù ilé tọkọ sórí ẹ̀ ọkọ dànù lábẹ́ òfin Ọlọ́run á sọ pé kó ilé rẹ̀ kúrò lórí ẹ̀ kó àwọn igi rẹ̀ kúrò lórí ẹ̀ onílẹsẹẹsẹ kìíní ọfẹ lulẹ rẹ̀ bẹ́ẹ̀ lòfin Ọlọ́run bá sọ ọ wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa li'irqin zalimin haqq ẹnikẹ́ni tó bá gba dúkìá oní dúkìá nígbà àbòsí kò lẹ́tọ̀ọ́ kan nínú gbogbo tó bá ṣe sórí nǹkan nìkan ẹ mọ̀ pé irú eléyìí wọ́pọ̀ ó wọ́pọ̀ láwùjọ ẹni tó fọwọ́ lágbá àwọn èèyàn lójú tó gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó sì lọ kọ́lé lórí ẹ̀ wọ́n ní àbábá ilẹ̀ wa nì ó ní tí ó bá lọ́rùn ẹ lọ kóòtù la hawla wala quwwata illa billah ǹjẹ́ táwọn ọba lówó tá a fi lè bọ́ ọ̀sẹ̀jọ́ láyé ọlọ́ntọ́jọ́ dá gbogbo wa kì í sáàbò síṣẹ́ nìkan ó kọ́nà tó gbé gbàǹjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm. bákan náà ilẹ̀ ti di góòlù dágbọ́n àbíkan jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn baba ńlá tiẹ̀ ni wọ́n ti ń dáko sórí ilẹ̀ yẹn okùn yẹn náà lẹ́sìn jogún lẹ́ẹ̀dógún bá lọ́dọ̀ baba yín yín náà ni baba yín fi ilẹ̀ fún yín lọ wọ́n á nílẹ̀ ti di góòlù àwọn abúlẹ̀ sówó wọ́n á wọnú lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní bùtà wọ́n bẹ̀rẹ̀ sí ní bùtà gbogbo tí wọ́n bá gbà yẹn kí ni orúkọ rẹ̀ ń jẹ́ nu sẹ̀ríà alxabis owó burúkú haram tí wọ́n bá tara rẹ̀ kọ́lé ilékílé tí wọ́n bá tara rẹ̀ jẹun oúnjẹ kóúnjẹ wọ́n bá tara rẹ̀ ṣe nǹkan kan nǹkan kí nǹkan wọn ṣe torí pé laysa li'irkin zalimin haqq gbogbo ń tọ́ bò sí kò lè tọ́ sí ọ ọdọwọ wa ká lọ bẹ̀rù Ọlọ́run ká ṣọ́ra fún tí ò dáa wàlẹ́wò àjẹbẹ kẹkẹ tẹrọtù kọ̀bí wọn ní ta lọ́lọ́run bá wí mi kódà kó ṣe wípé pípọ̀ tí ò dáa yà ọ lẹ́nu sànàbí lọ́lọ́run bá wí ni àbáwá ló ń máa a sì ti mà nígbà nàbí sallallahu alaihi wasallam kò dájú pé pípọ̀ tí ò dáa lè jù ànábì lójú torí kìí ṣe ilé ayé lànàbì tí wàá ń lé kìí ṣe nǹkan ilé ayé lọ́fẹ́ kójọ tẹ́ ẹ mọ̀ pé pípọ̀ ntí ọ̀dà tọ́jọ́ wa lójú ńlọpọlọpọ òfin lóòótọ́ ma wọ́n lẹ́nìkan ó di owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ó jí kó wọ́n á ní owó tí wọ́n jí kó yun ó nǹkan bíi thirty billion naira nínú thirty billion yẹn ọkùnrin yẹn wá jẹ́wọ́ níwájú ilé ẹjọ́ pé. three billion lọ́kàn níbẹ̀ wọ́n wá gbé gègé wọ́n wá béèrè pé ẹ dákun èèlò ni bílíọ̀n kan jẹ́ wọ́n ní lọ́nà ẹgbẹ̀rún ní kan ajẹ́kẹ́ bílíọ̀n mẹ́ta jẹ́ èèlò mílíọ̀n lọ́nà ẹgbẹ̀rún mẹ́ta ìrònú eléyìí kò àwọn akọlọ́kọ̀ọ̀kẹ́ ní èjì ẹ̀ta ẹ̀rin ọ̀sánsẹ̀ kọyí pọ̀pá tí ó dípò bílíọ̀nù mẹ́ta eléyìí ló ṣe tílẹ̀ fi má ọwọ́ sírò gbogbo tó ní àtẹ̀tíwọ̀ ní báńkì àtẹ̀tọ́ wà nílé àtẹ̀tọ́ kan tó kópó dàbò ẹ́ pé kíkan má bàa jẹ́ gbogbo ẹ̀ pátá ọjọ́ seventy five thousand. sẹ́mi kí n ti ń dà wá láàmú nàìjíríà nù ìyọ́n máa bẹ̀rẹ̀ sí ní sojú kéré ń tọ́lọ̀ ń ṣe fún ọ ìyọ́n máa pe ah sáyé làwa ń gbé yìí ibi tí ìwọ ti ń ronú gbogbo eléyìí tó ọmọ bá wá bàbá òyò dákun bá rẹ́dà sọ̀n bàbá yóò fi kí ni alẹ́ yẹn tá à ń ro táwọn èèyàn ń kí làwa ní bẹ́ẹ̀ síyàwó bẹ́ẹ̀ pípọ̀ tí owó burúkú pọ̀ á ó ń yí àwọn èèyàn lẹ́nu débi pé gbogbo èèyàn fẹ́ ṣe sùúrù mà. wọ́n sọ̀rọ̀ kan nínú rédíò lánàá olóṣèlú kan ń sọ bí corruption ṣe pọ̀ nàìjíríà tó wọ́n lọ́mọdé kékeré kan bí ọmọ ọdún méje ń sọ fún bàbá rẹ̀ pé bàbá èmi fẹ́ jẹ ọba bí n bá sì rọba jẹ kí n jẹ olóyè pàtàkì èmi ò fẹ́ jẹ́ ẹni tí wọ́n tì má lé bàbá rẹ̀ wá ní kí ló dé ó nítorí pé òun gbọ́nu rédíò pípẹ́ nìkan jí owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì owó yẹn wá jẹ́ billions gbogbo àwọn lọ́balọ́ba àlùkọ̀ọ̀kan wọ́n sì fi ń joyè nítorí pé ọlọ́pàá mutí lórílẹ̀‐èdè kan tí wọ́n ń pè Nàìjíríà ọlọ́pàá mutí ó tún wáá pe àwọn ẹni tí wọ́n ní kún kọ́lọ́pọ̀ bá wọn mú ó tún pè wọ́n lẹ́jọ́ wọ́n wá fi ìjòyè oríṣiríṣiríṣiríṣi ọmọ yẹn wá sọ fún bàbá rẹ̀ pé if you steal plenty you become a king but if you steal small you will be jailed torí nàìjíríà náà láti rẹ́ni tó jí àkùkọ kan tó lọ ṣẹ̀wọ̀n ọdún mẹ́wàá ọmọ wa ní léèyàn bá fẹ́ jẹ́yàn pàtàkì ń ru nàìjíríà yìí o èèyàn ó jí owó ńlá mhm. ọ̀pọ̀lọpọ̀ chiefu chiefu tá à ń wí náà síbẹ̀ yìí náà mọ̀ túmọ̀ rẹ̀ pété máa pè hàn chief bóyá túmọ̀ rẹ̀ ní chief kọ́nà ọ̀dà kò kọ́ sànù wa tó sì dórí àwọn ọmọ kéékèèké àwọn náà ti mọ ibi tá a wà pípọ̀ tí haramu pọ̀ ó jẹ́ kí gbogbo ọmọlúwàbí ó di ọ̀daràn ìwọ náà wo ẹni tẹ́ ń jọ ń sọ̀rọ̀ ẹ lánàá tó dolóṣèlú tẹ́lẹ̀ kò ní kẹ̀kẹ́ lẹ́mu àmọ́ lónìí ìwọ ò tún lè bá jókòó mọ́ tóró nǹkan ò tiẹ̀ rí ọmọ kò rí tiẹ̀ rò mọ́ mọ́tò ń kọlu mọ́tò kánsẹ́lọ̀ lásán lọ́jẹ́ o bí ṣe ń kọlu ládùúgbò yìí ní tún kọ́ mi ó tiẹ̀ ló wọ́n fẹ́ ralẹ̀ ilé ni kẹ́ẹ̀mú wá bílé bá tó láti six million lọ wájú ni kò fi lọ tẹ́ máa fi lọ yọ wàá rà yọ wàá dàwó ah! adúrú owó ìpè òun fẹ́ fi hàn pé owó ń bẹ ni ṣé ẹ mọ̀ pé ẹni tí ń délé yìí orin òun náà bẹ̀rẹ̀ sí ronú pé n tó kù ní náà ní school èmi náà gbà pò tí nígbò tí ń bọ̀ torí pípọ̀ tí haramu pọ̀ wàláì gbogbo èèyàn retí halal àmọ́ tí a máa rántí tá a fi ní ṣìṣe òun náà ni pé èyí tí ò dáa kò lè dọ́gba pẹ̀lú èyí tó dáa gbogbo owó tí lè wù kéètì ọ̀dọ́ pọ̀ tó kí ló ń là kẹ́ ọ èyí tó dáa lòun ó dúró tì kọ́dà kọ́ bá kéré kọ́ bá kéré torí di eléyìí kìí sàn nàbì sallallahu alaihi wasallam lọ́lọ́run sọ pé wàlẹ́ o àjẹbẹ kẹkẹ sọ̀rọ̀ tó ń kọ́ bí pípé pọ̀ kọ́dà kó ṣe pé pípọ̀ èyí tí ọ̀dà ọjọ́ lójú kò lè ju anábì lójú kò lè ju anábì tiwa lójú ní ìsìn tẹ́ bá wọ superstore níbi tí wọ́n ti ń ta ọjà rẹ́gẹ́dẹ́ tí ó fẹ́ tó gbogbo àdúgbò yìí ntí ìwọ́ ti torí rẹ̀ lọ́ọ̀bẹ̀ ó náà ní pé wọ́n fẹ́ ra fúláwà ilé ìtàn páàkì sínú pépà tọ́jọ́ pé gbogbo ẹ̀ ẹ̀ wàzó ni wọ́n ń tà ọwọ́ arìn títí títí títí inú rẹ̀ kó tó dá ètí fúláwà wà ọwọ́ á mú fúláwà sátẹ́ẹ̀tì kan tó fẹ́ rà ó sì ń jáde bọ̀ àwọn tí wọ́n á ti turolí wájú rẹ̀ wọ́n á tóbi ọgọ́rùn-ún wọn á kún tún sẹ́dánù àmọ́ ìgbà tó wo gbogbo wọn. orí pé bàbá olè bàbá olówó èlé olè tó jíwó ìjọba ṣé wàzó tí ọjọ́ lójú àbí oníjọ́ lójú wàláyé ọjọ́ lójú ó ní alihamudulilayi tí gbólóyìn bá ń bẹ lẹ́nu wa wàláhì ntí wa lójú ó wà nínú àdéhùn wa Muhammad sallallahu alayhi wa sallam bí tọ́lọ́wọ́n bá bá fi lè fún yàn nílé ayé téèyàn bá wà á mà ti wí gbólóhùn alihamudulilayi alihamudulilayi kò bá jẹ́ pé lóore ju gbogbo ilé ayé lọ torí ẹ mẹjọ ajé kí gbólóhùn yọ pẹ́ sí wa lẹ́nu yóò jẹ́ kí ntọ́nà ń ṣe fún ọmọ jọ wá lójú àìjẹ́ pé ntọ́nà ń ṣe fún wa dáadáa jọ wá lójú ní ká sì ṣe gbé mọ́tò lọ sóde nígbà tó sì dóde. òun náà gbé mọ́tò rẹ̀ sí ti gbogbo yẹn ń gbé mọ́tò sí ìgbà tó wá di pé ń darí bọ̀ wálé lọ́ba pa mọ́tò tì í bẹ̀ kí ló dé ó lágolo ló ń gùn tó mọ́tò làwọn èèyàn ni wọ́n gbé kalẹ̀ lọ yìí ẹ̀dá ara rẹ̀ ló ṣe nítorí pé tí ọjọ́ lójú níjọ́ tá a bá kọ́ àti pé kí n tọ́lọ̀ ń ṣe fún ọjọ́ wa lójú níjọ́ lara lára ha èmi kọ́lé alhamdulillah bójú máa ń rọ̀ òjò ọ̀pá mi bóòrùn bá mú òòrùn ọ̀pá mi bí ìjì burúkú bá ń jà ọ̀dọ́dọ̀ mi sọ́yẹ́ ká dúpẹ́ fún láàrin ẹnìkan wá dá àdúgbò yín ọwọ́ akọ́lé àti ìgbà tí bàálù bà ẹ̀ wá mọ ibi tí wọ́n ń gbà wọlé òǹgbò wọ́n ń gbà jáde kálukú wá ń yípo ń bẹ̀ kéhé. <laughs> láyé yìí náà so eléyìí ò ní jẹ́ kó o dúpẹ́ sọ́lọ̀ kò ní jẹ́ ọmọ pé oore ńlá lọ́lọ́run ṣe fún wọn náà wọ àwọn ẹni tí ò rí ibi forí pamọ́ sí ó dúpẹ́ sọ́lọ̀ ńpọ́lọ̀ ń ṣe ń tọ́pọ̀ fún wọn náà pé wọ́n ń gbé ilé ayé lọ ilé ayé mà ní pé wọ́n ń gbé lọ àníkọ́lọ́ ọba ọmọdé apàdánù ibi tá à ń lọ eléyìí á mú ọ lè dúpẹ́ sọ́lọ̀ lórí ńtọ́lọ́ ọba ṣe fún ọ torí ẹ̀ kódà kó ṣe é pé pípọ̀ ní ti ọ̀dà ọjọ́ yín lójú ẹ̀yin ìjọ ànábì sallallahu alaihi wasallam yẹ́sà ànábì lọ́lọ́run báyìí ilé ìjẹ́ tẹ̀síìrì kan tọ́ tẹ̀síìrì míì wọ́n lànà ànábì lọ́lọ́run tún bá wí tọ́ba bá wí ọba wa náà wí wípé torí pé ànábì fura wípé àwọn kèsèrí pọ̀ gan-an àìdáàsì ni wọ́n àwọn olùgbàgbọ́ òdodo ńkọ́ wọ́n kéré jọjọ́ ẹ̀ẹ́dìjọ́ táwọn àbí jagun Badr mélòó làwọn ọmọ ogun mùsùlùmí náà rí ọgọ́rùn-ún mẹ́ta ó lé díẹ̀ àwọn ọmọ ogun káfíìrì ńkọ́ wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan ó lé ẹ̀wọ̀ wọn síra wọn níjọ́ tí wọ́n jagun Hunain àwọn mùsùlùmí wò pé àwọn ti pọ̀ kọjá òǹkà yòówù táwọn kèfèrí lè jẹ́ nítorí pé àwọn mùsùlùmí jẹ́ ẹgbẹ̀rún méjìlá níjọ́ náà débi pápá kan ni wọn sọ pé lan nughlaba al-yawma min qillah àwọn ọ̀tọ́ ò lè borí wa nítorí páàkiri ló ń kà àwọn kèsìrí wa kóra àwọn jọ wọn jẹ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ìdákun ẹ wò ṣé ìdákanu mẹ́wàá ní ọdọ ẹrù bá ta ni tani jọdẹ apẹni lójú ọdẹ apààyàn yíyọ sí àwọn kèsìrí yíyọ sí àwọn mùsùlùmí pẹ̀lú mẹsẹ pọ bá kálukú túlẹ ni anabi nìkan ló ṣẹ́kù àtẹ̀yàn díẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n á rí pé anabi ṣẹ́kù ní kálukú náà wọ́n á ń bọ̀ pé ẹ́ ọmọ jẹ́ kó aláṣẹ sábàbí tí wọ́n fi pa anabi ọ̀gágun sáńkọ́ láyé ìsìn ọmọ ogun bẹ lójú ogun ọ̀gágun ti délé kí ló dé á ọ̀hún gbóná kí ló yẹ kí ẹ ṣe tọ́ ọ bá pé o tó padà sọ́hùn àmọ́ anabi sallallahu alaihi wasallam ojú ogun náà lọ bẹ́ẹ̀ náà ni wàláhì àwọn àwọn kèfèrí pọ̀ wọ́n pọ̀ bàjẹ́ yìí ìdínú tó ṣe jẹ́ pé tọ́ba kẹsẹ́ máa wò síra wọn á mùsùlùmí gan fi islam lẹ̀ wọ́n pa ń rọ àwọn ilẹ̀ yorùbá yìí wọ́n wọlé àwọn ilé àwọn tí wọ́n ti ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ó rí i pé wọ́n kún dẹ́nu ní lọ́pọ̀lọpọ̀ gbà ọjọ́ tí wọ́n fi ilẹ̀ pa àwọn òfin máa ṣe lẹ́yìn gan-an wọ́n tún ti sáré tayọ rẹ̀ wọ́n ti overtake ọjọ́ wọ́n tún ti sọ́dọ̀ ojoojúmọ́ ojoojúmọ́ gan-an àṣejù tún wà ńbẹ láàárọ̀ ńbẹ láàárọ̀ kùtù ńbẹ ńyálẹ̀ta tó o tún bẹ lọ́sàn-án o tún bẹ lálẹ́ yín ó pe ah àwọn eléyìí lọ ibi iṣẹ́ ni wọ́n ní ah, ibi iṣẹ́ náà wọ́n wà ọ́n ókè àṣebi iṣẹ́ ni wọ́n láwọn tó kó wọn jẹ bí iṣẹ́ tiwọn nù bí wọ́n bá wá bá wọn ṣé káwọn náà máa sùn lé ni àmọ́ àwọn apèpè fún sọlá pé hayya ala sọlẹ́ wọ́n tún pè lẹ́ẹ̀kejì pé hayya ala sọlẹ́ wọ́n tún ní hayya ala sọlẹ́ ẹ wá sórí rẹ̀ nìkan ọ̀dá nígbà tí wọ́n dáhùn wọ́n ti yàn méjì pẹ̀lú lè máa mú two plus one three wàláhì tẹ́ ẹ bá wo bí àwọn káfíìrì ṣe pọ̀ tó nírú àwọn àwùjọ yìí wàláhì mùsùlùmí mi ò fi islam rẹ̀ ó ti ṣẹlẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ṣe islam nínú ọmọ tí wọ́n bí ní sínú ẹ̀sìn islam láwùjọ yorùbá nítorí pójú ń ó ní níbi sí àwọn from a to z ó nìkan ní mùsùlùmí ni wọ́n á ní kíni bí islam ṣe rí náà nù àwọn tí ń ṣe é pọ̀ tọrọ máa ná pọ̀ púpọ̀ jọ máa jẹ́ náà wọn á ní ọmọ anápọ̀jọ́ máa àlìjáná lọ sọ́mọ náà ni wọ́n á fẹ́ ipe ibi bá yí lọ ọlọba wọn yí lọ ọlọ́mọdé àwọn yí ná. torí ẹ̀ a rí nínú àwọn mùsùlùmí tó lóun èèwọ̀ masjid torí pé ń tì òun torí masjid. ah máa lọ sọ́ọ̀tì kò kúkú fẹ̀ kan tọ́ba àtijọ́ gbẹ̀ndé alkiyama kó o lè bá àmọ̀ pọ́nmọ́ aná pọ̀ ìgbà tí wọ́n sọ fún baba ńlá wa pé ẹ̀yọ ọmọ aná sọ́tọ̀ ẹ̀yọ ọmọ àlìjẹ́nà sọ́tọ̀ ńlá wa sọ fọ́nà pé nọ́mbà wo sí nọ́mbà wo èmi sọ pé nínú gbogbo one thousand ẹ̀yọ kan kọ́ lọ sí àlìjẹ́nà ìyókù lọ sí tó pípọ̀ táwọn káfìrí pọ̀ ọjọ́ ànábì lójú pé ah, ah, ìyẹn ṣe é mọ̀ pé iná ò ṣe é sara dà téèyàn ó sì máa gbà tí ọ̀lọ́ máa ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni lónìí yìí bẹ́ẹ̀ ni lónìí yìí ẹlòmíín wà sọ pé ọmọ ogun ni bàbá rẹ̀ bí ó nìkan ní ṣe Islam ọ̀lẹ́ ọ̀pọ̀ so téèyàn bá wà wò. ṣé òun bùkátà kan ma máa pòwe fún kọ́ máa ná pọ̀ kò bùkátà. bákan náà anabi sallallahu alaihi wa sallam wọ́n tún ní pípọ̀ tí owó haramu pọ̀ ọjọ́ anabi lójú. ẹ̀yin náà tẹ́ bá wò ó kò nídìí halal lọ́pọ̀ jù ní àbówó haram kọ́dà ẹnìkan ní ẹ dákun ẹ má tún máa sọ pé halal mọ́ torí haramu gan ti ń sá fáwọn báyìí subhanallah níbi haramu ń sá fáwọn ẹ̀ wá ń sọ pé káwọn ọmọ lé halal tí ò ti sí tipẹ́ subhanallah ìdínú tó sì jẹ́ pé gbogbo ẹ̀yà kò bá jẹ haúsá kò bá jẹ yíbo yíbo ti ẹ̀ dájú kọjá gbogbo bìkẹ́àfù àní yíbo ń sọ fún àwọn táwọn bàbá rẹ̀ mú lọ sóògùn lọ́dọ̀ wọn ó ní make you no make mistake o as you come make, make as you come make mistake for my brother own abẹ́rẹ́ <laughs> rí bẹ́ẹ̀ gbóògùn tẹ́ ẹ ṣe fún bọ́ọ̀dọ̀ òun ẹ ṣàṣìṣe ń bẹ̀ owó wọn pẹ́ make you no make mistake for my own o subhanallah kò kìí ṣe tí wọ́n gbé pamọ́ owó haram àní lọ́jà wọ́n sì máa sọ ìgbà táwọn táwọn bá jọ ń tajà ọba travel tí wọ́n lọ sírò èkó lọ rajà àwọn náà sì wọ mọ́tò lọ sẹ́bùrù wọn wọ́n dáná láti gba gbogbo owó lọ́wọ́ wọn wọ́n sì tún pa wọ́n. sẹ́rù eléyìí náà á lówó tí ó á sekùn bẹ́ńbú bẹ́ńbú tẹ́lẹ̀ ro halal haram bẹ́ẹ̀ni wọ́n sọ pé sebo ti ma kì tẹ́ wọ́n dúró sí ma òun gbowó èlé ń tó ń sẹ́mi kan sí ẹni tó ní má jẹ́wọ́ yẹ̀yẹ́ lónìí àbí ẹ̀kọ́ ni pé ẹ̀yin ojú sí kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀ṣúlù ẹ̀yin kọ́ kọ́lọ̀ ẹ̀ wọ́n kọ́lọ̀ àti Ubay ibn Khalaf sáfù àwọn ọ̀daràn lẹ́yìn tó sì. àwọn ọmọ àwò pé si sì lè dúró sí ètò ẹ̀yìn ń kéèyàn olówó Allahu akbar wàhálà yóò ní kọjá owó gan àsìtọ́nà ọ̀bá kọ́ ma ọmọ pé wọn náà tó lówó ọ̀ràn àkọọ́lẹ̀ ti gbẹ pé ó lówó ni àmọ́ tọ́ràn wọ́n fìlà sí tiẹ̀ ń di pé tọ́ràn. torí ẹ̀ pípọ̀ tí haram pọ̀ ọjọ́ ànábì sallallahu alaihi wasallam lójú tí gbogbo yín bá jọ ń tajà àbẹ́ ìjọ ń ṣe bísínẹ́sì kan tó wá jọ dáa fún gbogbo ẹ̀yin tẹ́ ń jọ ń ṣẹgbẹ́ pọ̀ rẹ̀ dẹgbẹ́ àwọn irú àwọn eléyìn tí wọ́n lówó yùn ẹ̀rí pé tí wọ́n bá tu ọgọ́rùn tipátipá lẹ́sìn rẹ̀ yàn mẹ́ta tó yẹ pé owó tọ́lọ́ làwọn ní wọn sáré kọjá kádàrà àwọn tó sáré kọjá kádàrà lọ́pọ̀ jù wọn ní díẹ̀ ọmọkùnrin ọ̀dà wọn máa wọ oògùn kánì iná ni wèrè ṣe pọ lórí títì tòrọ àwọn tí ò sí lákọọ́lẹ̀ pé àwọn ò tún lówó orí ibú òun bóyá kọ́ọ́lẹ̀ wèrè ló wọ́n yà lọ́sẹ̀ lórí tiẹ̀ náà lẹ́sẹ̀ rẹ lómi jẹ́ pé irun ní ọmọ kó lẹ́yìn tuntun ya wèrè tán. bóyá àrùn wọn ni kọ́ lọ kó wa lè bábà ó wá yíwọ́ sẹ́yìn pé wèrè rẹ̀ yọ lámì lára irun la hawla wala quwwata illa billah ok nígbà tá a wá kó burúkú náà jọ tán làbá kú mọ́ nígbà tó ta kó burúkú náà jọ tán làbá sira aljanna rà inna Allaha ta'ala tayyibun la yaqbalu ó lè sira aljanna rà irọ́ lásán. torí de ilé ẹja gbà fọlọ jama torí ẹ kíkéré táwọn olùwàgbọ́ òdodo kéré síbá àwọn káfíìrì ti ṣe pọ ọjọ́ ànábì lójú bówó halal ṣe kéré lẹ́gẹ̀ẹ́ bówó haram ṣe pọ ọjọ́ ànábì lójú tọ o bá rìn fún àwọn olówó ẹni tó lówó halal ẹni tó lówó haram wàá fura sí nǹkan kan wàá rí ń bẹ nìkan ju ẹnìkan lọ. ẹni tó lówó haram ẹ̀rú máa bà wọ́n ju ẹni tó ní owó halal lọ ẹ̀rú kí ni bàbá wa bolówó ó ti ní kò ní má nì torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé ẹni tó bá sóògùn lówó ẹ̀rí pé kò ní dẹ́yìn lẹ́yìn oògùn ẹni tó bá sì yàn sẹ́só yóò tún máa wá bóun ó tún ṣe fẹ́ lòmí ìṣẹ́fẹ́ sí ayélujára àmọ́ tẹ́lẹ̀ yọ̀ọ̀bá ní jẹ́ má tẹ́lẹ̀ tí bá kiri wọlé rẹ̀ tí wọ́n bá rí má kọ́mọ́yà yín lẹ́nu ọmọ ẹlẹ́pà wọn ò rí má ọmọ wàrà bẹ́sikẹ́ wọn ò rí má iyẹlẹ́wẹ́dú wọn ò rí má. ilé yìí náà mọ̀ pé wọ́n fi wọ́n ṣètùtù eléyìí jẹba fattaqullaha ya ulil albab la'allakum tuflihun ẹ páyọ̀ ọlọ́run ẹ̀yin onílàákàyè kẹlẹ̀ bá a sóríire wọ́n ní kí ló dé tọ́lọ́run fi bá àwọn onílàákàyè wò wọn nítorí pé onílà akáyìn ní ọgbọ́n ní òfìsì sẹ ẹni tó sì gbọ́rọ̀ Ọlọ́run pé ẹ páyà òun tó sì páyà Ọlọ́run wọn lòun lọ nílà akáyìn àmẹni tó gbọ́ tó fi típàlàbà rẹ̀ tí ọ̀pá yọ ọlọ́run àwọn eléyìí kí lápè wọn aláìní làákàì ọlọ́run ọba kò jẹ́ àní làákàì ẹni tó gbọ́rọ̀ ọlọ́run pé ẹ̀pá yọ ọlọ́run tó pá yọ ìròyìn wọn ni pé òní làákàì. ẹni tó gbọ tí ọ̀pá yọ ọlọ́run aláìní làákà yìí ẹni tí o tí ẹ̀kúkú rárá ńkọ́ ó ṣòfò làákà yìí la'allakum tuflihun eléyìí túmọ̀ sí pé ìpáyọ̀ ọlọ́run ló lè já sórí rẹ̀ òkè lè bá a sórí ẹni tí ìpáyọ̀ ọlọ́run ti kú lọ́rọ̀ rẹ kò lè sórí o lẹ́yìn rẹ̀ ọlọ́run bá tún wá mú àyà yìí wá ọlọ́run لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra láti máa ṣèbéèrè nípa àwọn nǹkan tó ṣe pé tọ́lọ́wọ́n bá bá sọ ìsí rẹ̀ fún yín yóò bà yín lọ́kàn jẹ́ o ẹ ṣọ́ra láti máa ṣèbéèrè nípa nǹkan tó ṣe pé tọ́lọ́wọ́n bá bá fèsì rẹ̀ fún yín á èsì rẹ̀ ò ní dùn mọ́ yín o. وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم ṣùgbọ́n tẹ bá ṣe béèrè nípa rẹ̀ lákòókò tí ọlọ́run sọ alukur'ani kalẹ̀ ọlọ́run ṣàlàyé rẹ̀ fún yín á bíi pé ọ̀rọ̀ méjèèjì takora wọn ní ntọ́hàn tá a bá túmọ̀ rẹ̀ báyìí takora afọlọ́hu anha ọlọ́run ti sàmójúkúrò fún yín nípa ìtẹ́ ẹ̀ ṣe ṣáájú ìtẹ́ ẹ̀ ti ṣe ṣáájú kí islam ò tó dé ìtẹ́ ẹ̀ ṣe ṣáájú kọ́lọ́run tó kọ̀ fún yín nísìn ọlọ́run sàmójúkúrò fún yín wàlláhu ọ̀fọ́rún ẹ̀rìn aláforíjì lọ́lọ́ alámùmárà ni. kọ̀dọ̀sọ̀ ọlọ́ha kọ́ọ̀mù mi kọ́bílíkùn dájúdájú àwọn kan ti béèrè àwọn àbéèrè kí béèrè yìí ó ṣáájú ti yín tó máa fàṣọ biha kafirin lẹ́yìn náà tí wọ́n á tara rẹ̀ di kèfèrí wọ́n ti ṣèbéèrè irú rẹ̀ rí kẹ́yìn ọmú bá di kèfèrí ẹ ṣọ́ra o ẹ má máa ṣèbéèrè nípa tó ṣe pé tẹ́ ẹ bá béèrè nípa rẹ̀ tọ́lọ̀ ń bá lọ dá yín lóhùn yọ́bà yín lọ́kàn jẹ́ o kò ní dùn máa yín o. ayọ̀ alimami Bukhari àti Muslim àtàwọn míín gbé àdìsí jáde láti ọ̀dọ̀ Anas ibn Malik ọlọ́run ọba kóyánú sí ọlọ́kùnrin kan sọ pé rẹ̀ àná man abi tani bàbá ẹ gbọ́rù béèrè ṣé ah, ìbá ti pa ànábì ìbá jẹ́ aláàánú ó sì jẹ́ oníkẹ̀ àkìtàn á bí àwọn léèrè irú rẹ̀ tani bàbá mi á sọ pé bọ́lá ti ń bọ̀ oní láti ilé nu ilé ta ni ilé wa tá là wà ilé bàbá mi òkè ọ̀ wá mọ bàbá rẹ̀. so ṣùgbọ́n ànábì àánú pọ̀ àánú pọ̀ ẹgbọ́n rú bẹ́ẹ̀ oníta ni bàbá mi ànábì ní lágbájá ni bàbá rẹ̀ láyà bá sọ̀kalẹ̀ ya ayyuhal ladhina amanu la tasalu an ashya'a in tubda lakum tasukum ẹ má máa béèrè nípa tó ẹ bá sì béèrè nípa rẹ̀ yọ yín lọ́kàn jẹ́ tọ́lọ̀ lọ. wọ́n tún gba àdìsí mi jáde láti ọ̀dọ̀ Anasi kan inú ń anabi ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan wọ́n ti dánú bí ànábì àwọn abéèrè tí ò wúlò ẹnìké bí ẹlòmíín náà ni láyé tiwa tòní náà tá a wà á à ń gbọ́ ìbéèrè oríṣiríṣi ẹ wà bá ẹlòmíín ọ̀ ma condition tó wà kò mọ kí ni mọ kí ló ń ṣe á yọkàn ni yọba béèrè béèrè bí kéèyàn ó sì wọ́n ti wá dánú yá anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn abéèrè burúkú anabi bá gọrí mímbà ó dojú ẹ lónìí anabi ní fawallahi mo fi ọlọ́run ọba gbóra la tas'aluni an shay ẹ wà ní bímí léèrè nǹkan kan lónìí illa akhbartukum bẹ́ẹ̀ àyàfi kí n dáhùn ma dumtu fi maqami hadha lópin ìgbà tí mo bá wà níbi tí mo dúró sí yìí ìyẹn ni pé bá ọba béèrè ní tí ó sọ ọdọ máa ná gan ọwọ́ náà fẹjá sinmi tẹnìkan bá sì dìde sẹmọ pé <laughs> tẹ̀bá ni tẹnìkan bá dánwò yóò rí ẹnìkan ni kí ni ó rí mọ̀ fẹ́ mà èmi fẹ́ rí ẹnìkan bá dìde ó ní wà nábì sallallahu alaihi wasallam tí mo bá kú mo máa wọ̀ ẹ dákun ẹ wo ìbéèrè nítorí tọ́lọ̀. ó ní ayna madkhali níbo ni màá wọ̀ ya Rasulullah ìrẹ anabi tí mo kú a ah, ọlẹ́ òsì àyà ni anabi ni an-nar iná ẹ má béèrè nípa tó ṣe pé tí ẹ bá ṣe béèrè tọ́lọ́ ń bá da yín lóhùn ah, yín lọ́kàn jẹ ẹ dákun ìbanilọ́kàn jẹ́ eléyìí lọ iná kò sì ṣe parẹ́ mọ́ ọmọ ọmọ síra rẹ̀ ẹnìkan náà bá tún kò tí ì tó <laughs> pé ètò eléyìí rí sí òtò ẹnìkan bá tún jẹ́ ọmọ ọmọ bàbá rẹ̀ èsì pípọ̀ ọmọ bàbá rẹ̀ àmọ́ ni àwọn èèyàn máa ń pé ọmọ zina ọmọ zina òun pé òun nílò ní jẹ́ òun fẹ́ ẹ sanabi ni baba ńlá rẹ tó fẹ ìyá rẹ fún bàbá rẹ tó sì rígbà tí bàbá rẹ bá yà rẹ lò tí ó fi pé ọmọ bàbá rẹ ní ọ lọba dìde lọba ni man abi ya Rasulullah tani bàbá tèmi náà wà ànábì ànábì bá ní abuka Hudasa. Hudhafa yẹn ni bàbá rẹ̀ wọ́n ń pè mọ́ ọ náà bàbá rẹ̀ ah! inú ìyá rẹ̀ dùn sẹ́mi pé njọ́ tó mọ́ bá ń béèrè pé ta ni bàbá mi ta ni bá wí ìyá rẹ̀ bá wí o àmọ́ tí èèyàn bá ronú jinlẹ̀ yóò gbà kí ni ẹ̀kọ́ alẹ́ ń béèrè ní ìtumọ̀ rẹ̀ ni ìyá mi ẹni bí mi fún ìlú bí mi fún sìnyín sọmọ zìnà sìnyín sọmọ zìnà nù ọmọ òsì lè màtàmàtà títí kọ́ màtà bí ìyá rẹ̀ ṣe lóyún ẹ̀ ìyá ń rọra lúgọ ìwo ti ń ṣẹlẹ̀ tọ́ ìyá rẹ̀ wá ní ń ọ̀rọ̀ máa bú tó ju ọ lọ ọmọ kan burú kò sọmọ tó burú tó ọ tọrọ rẹ burú tó tiẹ̀ ṣé ọwọ́ ń retí kánábí òpẹ́ lómi bàbá rẹ kọ́rọ̀ ní fi wá já sí pé irú rẹ́gbè ìranù táwọn obìnrin máa ń ṣẹlẹ̀ mí náà ṣe tí mo fi bí ọ. rò pé wa ọmọ ní ìsìn ó pé ìyá kan ní ń pọ̀n ká wọ́n sì fi ń pè é muftahu ìyá miftah miftahu sì ló ń jẹ nítorí wọn bi bàbá rẹ̀ lórí kúta níyọ̀hún kí ló yẹ kẹ́sì kẹ́ gbalẹ̀ nù torí ìyá méjì ò lè níyàn tí ìtàn pè yín amúfú ó jí ọgbẹ́ ni nítorí yẹ kẹ́sì fún un èyí tí wọ́n sì ń béèrè bàbá rẹ̀ ta ló yọ ọ́ ra ìyá rẹ̀ kọ́ ra mú kó ṣe ní pampa kó kọ́ da mẹ́lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí kó ìfọ́tí ìfọ́rùn fún mo béèrè dáràn lónìí. torí ẹnìyàn ni èmi ọ̀rọ̀ mọ ọbú tó tó ọ rí o tọ̀ ọ wá ní ẹ kí wọ́n á ní bẹ́ẹ̀ wàlláhi lọ́wọ́ alḥaqani bi abdin aswad lọ́dàḥẹ́kọ̀ bẹ́ẹ̀ kí ni tí wọ́n yóò wọ́n á sọ wàlláhi tánàbí bá ní ẹrú kan dúdú ní bàbá òun kìí ṣe ẹni tí wọ́n ń pè bàbá òun wọ́n lọ bá ní. ìyá bá tún yanu òun fẹ́ mọ bàbá òun lónìí. bẹ́ẹ̀ wọ́n tún gba ẹ̀gbà ọ̀rọ̀ kan wá nígbà tó náà bá sọ ayé lọ sí hajj kalẹ̀ lẹ́nìkan bá nira anabi sallallahu alaihi wasallam hajj tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀ lé wa lórí sọ́dọọdún láàmú ṣe àbíbáwò ẹ̀dá kan ẹ̀gbọ́ béèrè nígbà tí ọlọ́run ò sí lọ́dọọdún sọ̀rọ̀ ọ̀run fún abáyé tó bá jọ́dọọdún kú mẹ́ mílíọ̀nù mẹ́ta hajj ẹlòmíì wọ́n tẹ̀ pa wọ́n tẹ̀ títẹ̀yàn pa o torí ńgbà tó bá di pé wọ́n ń ìwọ́n ń sá fún kọ́ ọmọ tìyàn ọwọ́ á rí i pé ṣe ń sá kẹlòmí ọ̀yà ṣubú kí wọ́n ọmọ ṣe kíni kọ́ ọmọ ṣubú léèyàn ṣe ń di pé wọ́n ń tẹ̀yàn pa èèyàn three million tó máa ń ṣe tọ́wáfù lẹ́ẹ̀kan náà á ẹni tí ó ọ̀pọ̀ wọ́n á ní mùsùlùmí láyé lónìí yìí á ju one billion lọ táwa one billion tá a bá lọ ṣe hajj kápá àwọn tí ò ti bàlágọ̀ lọ àwa billion kan dín three three hundred million a lọ ṣe hajj seven hundred million alọ́sẹ̀ hajj níbo la fẹ́ gbé gbà mọ́kà gan-an ṣé ó gbà wá ẹnìkan wá ń béèrè ẹ máa gbọ́ báwọn èèyàn ṣe jilẹ̀ fún béèrè tí ò ní túmọ̀ o walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ọlọ́run ṣe hajj lọ́ràn ẹ̀ lórí àwọn èèyàn sẹ́ni tó bá lágbára ọ̀nà àti débẹ̀ ẹnìkan ni afi kulli aamin ya rasulallah sọ́dọọdún láàmà lọ́ọ́ ìwà anabi sallallahu alaihi wasallam anabi bá dákẹ́. àwọn ní àwọn mí náà bá tún gbà á fi kulli aam fọdọọdún ni. ah subhanallah anabi wa sallallahu alaihi wasallam sàdákẹ́ ńgbà yàrá anabi ní láà rárá o kìí sọdọọdún walau qultu na'am la wajabat walama ataqtumu tí mo bá sọ pé bẹ́ẹ̀ ni kò bá jọ̀ràn ẹ̀ lọ́dọọdún ẹ bá sì ti lè ṣe sáà lè ṣe lóòótọ́ mélòó nu alólówó ẹ̀ nìyí tẹnu pé owó ìgbésí ayé lọ́pọ̀lọpọ̀ ń fi lọ sí hajj owó tó tùjọ́ nù ìgbésí ayé rẹ̀ ní fi lọ sí hajj ìtọ́jú ẹ̀kan lọ́dún tó bá jẹ́ pọ́dọ̀ ọdún kọ́ wàláì kò ní í ṣèṣe torí ẹ̀ nígbà tó wá béèrè bẹ́ẹ̀ lọ́lọ́run bá sọ ayà kalẹ̀ ẹ má máa ṣe béèrè. nípa tó ṣe pé tẹ́ ẹ bá béèrè ń parẹ̀ tá a bá da yín lóhùn kò ní bá yín láàmú kò ní dùn má yín. wọ́n tún ní ara sábàbí tí ọlọ́run bá fi sọ àyà ìkàlẹ̀ nù. bẹ́ẹ̀ náà ni àwọn míì tún ní àyà ìsọ̀kalẹ̀ nítorí àwọn míì ti ń béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé àwọn sámúdáwá. anabi wọn anabi Salih ọlọ́wọ́n bá fún ní kíni ó fún ní ẹ anabi Musa ọlọ́wọ́n fún ní pọ̀pà anabi Isa ọlọ́wọ́n sọ ati oúnjẹ kalẹ̀ fún láti sámà àbẹ́ ẹ̀kọ́ awa tọ́ àwa náà fẹ́ kí wà anabi kí wà náà má mi kàn wá sì tóun bá fi lè sọ àyà kan kalẹ̀ tí àwọn èèyàn bá fi lè gbàgbọ́ lẹ́yìn rẹ̀ ìparun bọ̀ nù ọlọ́run bò sì fẹ́ pàwárun nífẹ̀ẹ́ kíkà ló kó kó fọwọ́ rọrí sùn ni kó fi kú ẹni tí ó jìyà yóò wá lọ jẹ́ńjọ́ gbẹ̀ndàlùkìyàm ó tilẹ̀ jẹ́ pé ẹni máa ẹni sáláì máa ráwọn àmì ìyà láyé kéèyàn tó kú ńgbà ni. ṣùgbọ́n irú ìparun tọ́lọ́ ń ṣe sáwọn tó ṣíwájú rárá ọlọ́run fẹ́ ṣe sáwọn ìdínú tọ́lọ́ ọba òfin sọ̀rọ̀ àwọn àyà yẹn kalẹ̀ ọlọ́run yẹn má máa béèrè nípa tó ṣe pé tẹ́ ẹ bá béèrè nípa rẹ̀ tá a bá dáhùn kò ní dùn máa yín. tọ́ àyà yìí ń tọ́ka sí pé ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ìgbà náà la kí èèyàn kàn máa ṣèbéèrè tí ò ní láárí torí pé gbogbo èèyàn ń béèrè ẹjẹ́ mi náà ó béèrè ẹ dákun ṣé ẹyin ló síwájú adìẹ bẹ ni àbádìẹ ló síwájú ẹyin bẹ ẹ dákun èyí tó rí ó síwájú asátìrí pé adìẹ máa jáde nínú ẹyin láti tún pé ẹyin náà ní máa yé adìẹ náà ní máa yé ẹyin tòkí wọn ni túmọ̀ èwo lọ́kọ́kọ́ bẹ láyé tó gbogbo àwọn béèrè tí ò wúlò báwọn kò ní túmọ̀ ọ̀ torí ẹ̀ ló ṣe wá nínú hadith èyí tí imaam muslim gbà wá látọ̀dọ̀ al-Mughira ibn Shu'ba látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wa inna allaha harrama alaykum uquqal ummahat ọlọ́wọ́n bá ṣe kíkọ̀rọ̀ sí ìyá lẹ́nu ó ṣe léèwọ̀ fún yín o a gbọ́dọ̀ kọ̀rọ̀ sáwọn ìyá wa lẹ́nu lópin ìgbà tí wọn bá ti pa wá láṣẹ pẹ̀lú kíkà takòtò lọ. wa wu'dil banat ó sì ṣe léèwọ̀ fún wa ká máa sin àwọn ọmọbìnrin wa láàyè nítorí pàfẹ́ bí ọmọbìnrin kẹ́ẹ́ báwọn yẹn ṣe máa ṣe síwájú kí islam ò tó dé àwọn kórìíra ọmọbìnrin bàjẹ́ tábà tí wàá bí ọmọbìnrin wọn lọ sí láàyè ìwọ náà ni nínú scan wọn ṣe ultrasound wọn á scan wọn á rí kóbìnrin ìyàwó rẹ̀ òbí àkókò máa bẹ́ẹ̀ ṣe ń rírọ́ yín jẹ tó tó ìgbà tí òun wá rí bẹ́ẹ̀ ó wá ní kí wọ́n pa ọmọ yẹn kánú obìnrin yẹn wala quwwata illa irú rẹ̀ ń ṣẹlẹ̀ ní China gánà ìsìn nítorí China ni pé èèyàn gbọ́dọ̀ bíjọ ọmọ kan lọ wọ́n wá lọ sí ultrasound ètò wa pọkùnrin ní gbogbo wọn mìjọ́rì tí wọn ọkùnrin ni wọ́n fẹ́ ńlọkùnrin ṣe pọ̀ bàjẹ́ ní China n'isi wọn náà lọ́mọ ibi tí wọ́n ti máa wáyàwó tí wọ́n bá ti wá sọ ultrasound tí wọ́n bá ti mọ̀ pé obìnrin ni wọ́n pa títí tíyàwó ìlóyún ọ̀pìn a ọlọ́mọdé agbélùkìlù à ń gbádùn nàìjíríà kókó ọlọ́mọ bàjẹ́ kẹ́nìkan á ṣòfin nàìjíríà pé ọmọ kan lẹ́ẹ̀ máa bí ìjọba náà dàrú ní kílò tó ma pẹ̀lú ògbó ọlọ́run tọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn ọmọ kanú obìnrin nítorí tí wọ́n bá ti rí pé kìí ṣerú táwọn ṣẹ́ ló lóyún ọlọ́run ṣe lé ìwọ̀ kíkẹ́ máa pa àwọn ọmọbìnrin ìwọ ń kọ́ tó ṣe sùúrù tí àwọn rẹ fi bí ọmọbìnrin tó wá neglect wọn oníwọ̀n lẹ́tọ̀ọ́ sí wọn gba education obìnrin ni wọn after all education of a woman ends in the kitchen ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀. ṣé bí obìnrin ló sì bí wọ ṣébí obìnrin náà nìyàwó tó fẹ́ kí ló dé tí wọ́n fẹ́ fọ́rọ́ǹtù ṣébí oníkọ́ ẹni tí wọ́n bọ̀ oníkọ́ bọ̀ wáyàwó ọwọ́ ká àwọn àròyìn kalẹ̀ àbí ẹ̀kọ́ lẹ́ẹ̀ máa ṣe wípé bíi ta lọ fẹ́fẹ́ bí ọmọ ń pàmò ah! ọmọ ń pàmò báwo. ok alákàrà nǹkan no pé náà kọ́ jẹ́ graduate kọ́ jẹ́ kíní tí o bá sì jẹ́ graduate at least bóyá mo lè mẹ mo lè mo lè mo lè manage ẹ̀ ń sì. tí bàbá tiẹ̀ àti ìyá tiẹ̀ tí wọn bá rò àrò tó ń fi lọ ìwọ ò omi tó gba dègírì ó rí omi tó gbẹ́ ń sí ọwọ́ alọ́ọ̀fẹ́ fún ọmọ ń pàmà àmọ́ tí ọ yọ ọmọ ń kò burú àbòsí ni o ẹlòmíì ń si ọmọbìnrin ń kà ọpọlọpọ pọ́jọ́ ọmọbìnrin ọ̀pọ̀lọpọ̀ òbí ló sì wà ní ìsọ ẹgbẹ́ ẹni tí ń rẹ̀ lónìí ọmọbìnrin tó bí ni di wa wà mẹ́nà hẹ́ẹ̀t nínú àwọn ọ̀wà burúkú tọ́lọ́mọ bá tún kọ̀ fún wa ó ní kí wọ́n ya ohun kó sì máa gbà lọ́wọ́ àwọn èèyàn ó ní wọ́n ń pè ní manaan wahad nígbà tí wọ́n ní òní fún yàn àmọ́ ìwọ máa gbà lọ́dọ̀ ẹlòmíì ẹni tó bá máa gbà ó yẹ kó ní ọ̀sẹ̀ kí ni kọ́ máa yàn fún. bákan náà wa kariha lakum thalathan ọlọ́run wa kórìíra àwọn àwa mẹ́ta kí làwọn àwa mẹ́ta náà qila wa qal agbóyìí sọ yìí kọjá pé iṣẹ́ ilé rẹ́díò ni wọ́n máa ṣe. ẹ ò tún gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí sọ ah ọ gbọ́ latest ah latest náà ni bàbá rẹ́díò ọlọ́run ọba kórìíra wà bẹ́ẹ̀ torí ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n yìí níláárí àwọn ibi tá à ń lọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ béèrè ìbéèrè ní ojú méjì lọ yóò labẹ́rẹ̀ rẹ̀ lábẹ́ rẹ̀ lábẹ́ ju béèrè kan lọ bẹ́ẹ̀ ni béèrè kan náà ni àmọ́ lábẹ́ títí tí béèrè mẹ́wàá ẹ sì rí kò ní fi kò ní sí dáa ọ̀pọ̀lọpọ̀ béèrè yìí kò pé kó kò pé kó náà kí á náà wa ida'atil mal àti ká máa fowó ọlọ́run o. ìgbà táwọn agbáde sí i làwọn ti ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam ẹ̀ nídìí kí wọ́n máa nánà kùnà wọ́n máa ń ṣe wẹ̀límà wọ́n tẹ kàlẹ́ndà wọ́n máa sọ wọ́n tẹ káàdì lóríṣiríṣi invitation wọ́n wọ́n tún ṣíìzì gbogbo pápá ìṣeré sùkúlù bọ́mọ bá ń lọlé ọkọ ńkọ́ tẹ̀rí nàkúnà tí àwọn èèyàn ń bá ká òun náà ni ó tún wá máa ṣáka pé ẹ̀dákan ẹ̀ràn mi lọ gbogbo gbà ti tán fífowó ráre ọlọ́run ọba ọ̀fẹ́ kí ló dé àwọn ò ní tọrọ lọ́dọ̀ ẹni wa tó lówó kó dákun torí ọlọ́run kó fún wa lówó ká fi ṣòwò yóò bí ìsábà ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ á béèrè kó fáwọn lówó táwọn ó fi ṣe àjọyọ̀ torí kọ́ lọ́wọ́ ọmọ bá dojú ti àwọn ńjọ́ náà. subhanallah àwa náà kí ló dé tá à ní yáyàn lówó sówò àmọ́ tá a ṣe tán láti yá lówó ṣàjọyọ̀ ó túmọ̀ sí pé kò síṣe òdodo. wọ́n ya lówó tí wọ́n fi dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ ni wọ́n ní ya lówó tó náà fi tí ó fi dẹni tó ga tó náà dówó tara rẹ̀ ni tó náà fi lè máa sànú ọmọlàkejì. ìsọwọ́nù ni gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀sọ ọ̀pọ̀lọpọ̀ béèrè ó náà ní kí èèyàn máa ṣe àwọn béèrè tí ò ìbéèrè tí ò ní wúlò fún yàn ni wọ́n sá fi ha ìbéèrè ń ìbéèrè tí ó sì yọ ha jáde kásápò náà sọ̀rọ̀ ntí o ti ṣẹlẹ̀ ẹ bí ká pé ó ṣẹlẹ̀ pé bí ká pé kò tí ì ṣẹlẹ̀ bí ká pé tẹ́lẹ̀ làwọn sọ pé só ti ṣẹlẹ̀ ni lónìí kò tí ì ṣẹlẹ̀ ọ̀dà ló bá ṣẹlẹ̀ béèrè torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn aṣíwájú arére wọ́n kórìíra ká máa ṣèbéèrè nípa tí ò tí ì ṣẹlẹ̀ máa sọ pé tó bá ṣẹlẹ̀ bí wá léèrè. gbogbo wo gbìyànjú láti wá ìdáhùn rẹ̀. ìmáàmù malik rahimahullah ó ní adraktu ahla hadha albalad wa ma indahum cilmun ghayr alkitabi wa sunna àwọn ará madina ìmọ̀ bá wọn tó ṣe pé ìmọ̀ tí wọ́n ní òjútà alukur'ani àti sunna anabi sallallahu alayhi wa sallam lọ. fa idha nazalat nazilatun tí ìṣẹ̀lẹ̀ tuntun kan bá ṣẹlẹ̀ tún àmọ̀dájọ́ rẹ̀ jama'a al-amiru laha man hadara min al-ulama. yóò kó aṣíwájú aṣíwájú ìlú máa kó gbogbo àwọn tí máa ń bẹ́ẹ̀ lù nínú àwọn olùmọ̀jọ fama tafaqu alayhi anfadha níta ni wọ́n bá jọ kò lé lórí ní máa fi ṣiṣẹ́ wa antum tukthiruna al-masail ṣùgbọ́n yìí ní ìsìn ẹni tí ń ṣèbéèrè tó pọ̀ jù Imam Malik sọ fáwọn èèyàn tiẹ̀ waqad karihaha Rasulullah sallallahu alayhi wa sallam ó sì yẹ kí èèyàn ṣọ́ra fún un. tọ́ apá kan nínú àwọn olùmọ́ni ìbéèrè tọ́pọ̀ tọ́lọ́wọ́ bá ní ká máa ṣe ó náà ní ká máa ṣe béèrè nípa tí ò ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa ntí ọkàn wa lọ́wọ́ tí ọkàn wa lẹ́sẹ̀ eléyìí tí ó mú kọjá pé èèyàn ń taná wá àṣírí ọmọlàkejì rẹ̀ èèyàn fẹ́ ma níbo ní lágbájá kù sí náà lọ́wọ́ sọ ẹ má máa tọpinpin ara yín tí lọ́wọ́dá wá tẹ̀sí lónìí àbí ọ̀wá ìwọ ọ̀wá o ọ̀wá ń béèrè ńgbà tẹ́ni tó wá délé wọ́n ní ọ̀wá ẹ̀wọ́ lọ́wọ́ ẹ̀wọ́ funfun ni ṣé gíní ni àbá nkárá àbí sílíkì nínú ẹ̀ kọjọ sílíkì kọjọ gíní ok wọ́n ṣiṣẹ́ sí àbí wọ́n ṣiṣẹ́ sí ẹ dákun lọ́kọ̀ọ́ kílọ́kọ̀ bàbá ẹlẹ́nu gbọ́rọ̀ ìwọ náà olójú olójú olójú borí ẹnu ọ̀dákẹ́ tọ́ǹda lóhùn. sẹ́mi kíbẹ̀ ni wọ́n máa tọpinpin débi tí ọ̀dà nípa arákùnrin yẹn torí di eléyìí àwọn àbẹ̀rẹ̀ tí ò wúlò ọlọ́ọ̀ni ká sọ̀ra fún un. Ibn Khuwaizmindad ọ̀kan nínú àwọn olùmọ̀ Màlìkéyà ó ní nítorí eléyìí ìlàpá kan nínú àwọn èèyàn wa ti sọ pé gbogbo ìgbà tí wọn bá gbóúnjẹ fóun tó òun ní béèrè nípa ìbòlẹ̀ ti róúnjẹ ń bò lóúnjẹ ti jẹ́ torí tí máa ti ń béèrè ìbéèrè ó débi pé kọ́tọ́pinpin tọ́lọ́run bá ní ká má ṣe kínni ká má tọpinpin kò ní béèrè ìbòlẹ̀ ti rà ẹ̀ ta lọ́wọ́ àṣẹ lẹ́yìn náà ṣé wọ́n ti ṣe tipẹ́ ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe é sekú làwọn gbé sí ni àbórí iná wọn ti bù ú àà omi ṣèbéèrè wọn ni irú àwọn wọ̀nyẹn gbogbo tí mùsùlùmí bá ń ṣe wọn máa fún ní tòmátọ dání sẹnu kéèyàn lálàáfíà ní ìsìn gbàjẹ́ nìkan kọjá ó sáré kọjá ìní fún ní tòmá burúkú pé ọjà lè ní òsì kàtàn tẹsẹ̀ márìn máa rí pé òun lọ́ọ́ máa ti olè lárí gbàtẹ́nìkan sì wà tí ń rìn láàrin fẹsẹ̀ kọ ní pé bọ́yá ntáǹsẹ̀ ní fún lára ọsẹ tẹ́tí gbọ́ ntáǹsọ̀ ni òun náà máa ń tọ́sà tí òfin rìn lẹ̀ ẹni tó sì rẹ́rìn kọjá lọ́mọ tó pa lẹ́rìn ẹni tó sunkún kọjá ọlọ́run níjà ara ìdá èsì kan wọn máa tọpinpin. tọ ọ wá nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam pé ìǹfẹ́kẹ́ nìkan nínú yín o kọ́ máa gbé ọ̀rọ̀ apá kan nínú yín wá bá mi lọ́nà àìdá o ẹnìkan gbọ́dọ̀ wá subhanallah ẹ̀kọ́ ńlá lélẹ̀ ẹni tí máa ń tọpinpin ọmọlàkejì ó súnmọ́ pípọ̀ pípọ̀ máa bá ọmọlàkejì yẹn jẹ́ ẹni tí máa ń sì ń bọ ọmọlàkejì jẹ́ gbogbo ẹni tí wọ́n bá bàjẹ́ níwájú rẹ tí wọ́n bá sọrọ rẹ fún ọ láì dáa wàláhì wàláhì ò ní inú tẹ́lẹ̀ ò kórìíra rẹ̀ ọ̀ máa wò bákànbàkàn tẹ́lẹ̀ látàrí ọ̀rọ̀ tán sọ fún ọ torí pé èèyàn ni wàá ẹsẹ̀ màláìkà ó bẹ̀rẹ̀ sí ní fura sí i ó bẹ̀rẹ̀ sí ni sá fún bẹ̀rẹ̀ sí bá láì jẹ́ pò gangan lọ́sẹ̀ láì lọ ká ìdámọ́ lọ́wọ́ ànábì fi ní ẹnìkan ọgbọ́dọ̀ wá bẹ nìkan wájú wù mí pé gbogbo ògbà yọ sáwọn èèyàn kì yọ sí wọn tí ò ṣe kí ni tí ò sínú níbi tafsir ìgbà tó má dé ó ní àdéhìí pàtàkì púpọ̀ ó sì yẹ ká mójútó ìǹfẹ́kẹ́ nìkan nu yín kọ́ gbọ́rọ̀ ẹlòmíì wá fún mi lọ́nà àìdá torí pé ó wù mí pé ní gbogbo ògbà tí ń bá yọ sí yín kí n máa yọ sí yín lẹ́ni tí ò ní ìkùnsínú sẹ́nìkan ẹnìkan gbọ́dọ̀ wá bẹ ẹnìkan jẹ́ lọ́dọ̀ wa ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan láì dá lọ́dọ̀ wa nítorí pé kò ní í dá ẹni tí ọmọ kò ń ṣe ọ kò sì kájú lẹ̀ fún kó sì bẹ̀rẹ̀ sí ṣe gbọ́ngbọ́n sí i torí kìí ṣe gbogbo ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ẹlòmíì láìda níwájú rẹ̀ ní ṣe sùúrù ṣèwádìí wàláhì gbọ́dọ̀ kó ti kọ́ṣẹ́ ṣèwádìí ó ti bẹ̀rẹ̀ sí ní fìwà burúkú yẹn bí láì jẹ́ pọ̀ ọmọ wù àbí o irú eléyìí ó sì máa ń sábà dàjókòó obìnrin rú obìnrin tí ń ba àwọn obìnrin yòókù jẹ́ gbogbo yín jọ wà lẹ́ẹ̀dẹ̀ ọkùnrin kan náà ọ̀wá ń sọ̀rọ̀ ẹnìkan láì dá sọ́kọ rẹ̀ ń gbogbo ọkọ yìí kọ́dà kó ṣe pé ń fọkàn kọ̀ ń fẹnu kọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ìbàjẹ́ tó ń ṣe yẹn yọ padà lápá lọ́kọ̀ ọkùnrin yẹn yọ bẹ̀rẹ̀ sí ní fojúkójú wo obìnrin tó ń bàjẹ́ yọ bẹ̀rẹ̀ sí ní ọ báwo ló ṣe ń sánà rẹ̀ rẹ̀ nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam pé gbogbo ẹni tí bá ń fẹ́ pé kò ń filẹ̀ ayé yìí sílẹ̀ láyọ̀ kò ń sì rálẹ̀ jẹ́nà wọ̀ lọ́la al-qiyama kó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó gba anabi muhammad sallallahu alaihi wa sallam gbọ́ wa an ya'ti an-nas alladhi yuhibbu an yu'ta kó nà ọmọ ṣe sáwọn èèyàn irun tí ń fẹ́ káwọn èèyàn ṣe sùn ẹni tó bá fẹ́ parí ilé ayé láyọ̀ tó sì fẹ́ parí kó wà jẹ́nà ní tí ó ṣe kọgbọlọ ń gbọ ọgbà nàbí Muhammad sallallahu alaihi wasallam ń gbọ irú ń tán sẹkáwọn yìí ó ọ ní kí wọn náà ṣe sí wọn. ṣe gbogbo ẹni tí ń ba jẹ ní ọgbọ ń jẹ. ntí wọ́n fẹ́ kí ló dé tó ń ṣe náà sẹkẹ nìkan ń tọpinpin yóò bí kọ́ ọmọ bàyàn jẹ. tọ́ bá kò sí ìbàjẹ́ tuntun kọ́dà àwọn olùmọ̀ọ́ sọ pé tó bá jẹ́ pé ba gbogbo èèyàn jẹ́ kò sí ìbàjẹ́ tuntun wọ́n á ní kò sí ìbàjẹ́ tuntun kọ́ ọba olùmọ̀jẹ́ wọ́n nítorí pé tó bá bọ̀ ń jẹ kìí sọ nìkan ló lé àwọn èèyàn jìnnà sí ó tún lé wọn jìnnà sí máa rẹ̀ tí wọ́n fi ṣàǹfààní tí wọ́n fi wà lẹ́nà sẹ́mi pé ó mú wọn síra wọn ó mú wọn fọ́ ara wọn síra wọn nù torí àwọn sọ pé ká sọ́ra fún ìbàjẹ́ ètè pàápàá jùlọ tàwọn olùmọ̀ ìtọpinpin ìtọpinpin ìtọpinpin yóò mú kí ẹnu ọmọ dùn èèyàn ọmọ bàyàn jẹ́ ẹni tó bá sì bàyàn jẹ́ tó bá ti bàyàn jẹ́ kì í ṣe gbogbo ẹni tó bàyàn jẹ́ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wádìí pé ṣé ni àbí bẹ́ẹ̀ kọ́ wàláhì bí wọn gan bá padà rí pé kò rí bẹ́ẹ̀ kése gbogbo wọn ló tún lè lọ bá má kódà bó lè bá wọn kése gbogbo wọn ló tún kọrọ rẹ jẹ níwájú wọn má torí tó bá kó jẹ wájú yóò fọ ní etí ni pé wọ torí de eléyìí eléyìí jẹba apá kan nínú àwọn wọn làwọn kórìíra ká máa ṣèbéèrè nípa tí ṣùgbọ́n ètò tí ó dọ́gba ni pé kò burú kò burú ká sì léèrè nípa ní tí ò ti ṣẹlẹ̀ àmọ́ kọ́ mọ́ pọ̀ jù ní tí ò ti ṣẹlẹ̀ táwọn òpó ó súnmọ́ kó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ sí ń à ní síntòsí ẹni tí ó dá wa lóhùn a lè béèrè eléyìí là ń pè ní anawazil nínú fiqh àwọn fíkì ò ti ń ṣẹlẹ̀ ní ìsìn tí wọn ò tí ì sọ nípa rẹ̀ rí wọ́n ń pè ní fiqh nawazil ká nímọ̀ nípa àwọn àṣẹlẹ̀ tuntun tí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé a lè rí ìdáhùn wọn nínú àwọn tíra tó síwájú tí ọba wa sólùmọ̀ ti ń bẹ láàyè bó láṣẹ mọ̀ tí wọ́n bá ka tíra tí èkú ò lè rí ìdájọ́ rẹ̀ èyí tí wọ́n kà tó lè rí ìdájọ́ rẹ̀ lẹ́ni tó nímọ̀ ọkà ni ó ti sọ èsì èyí tí ò sínú tíra fún ọ tí ó tún kùn tí ń bẹ nù tíra kò sí ní tó burú pípí ká máa ṣe béèrè nípa tí ò ti ṣẹlẹ̀ nígbà tí ọba ti pọ̀ jù tá a máa ṣe ń ṣe béèrè ní béèrè ẹni tó fẹ́ mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí bàálù láyé john ṣùgbọ́n àwọn olùmọ̀ islam wọ́n ti dáhùn ìbéèrè nípa tó fi hàn wá pé tá a bá tiẹ̀ wá nu bàálù báwo la ṣe sin lọ. wọ́n di imam abu hanifa rahimahullah léèrè ikú tá a bá gba mikọ́ọ̀tì kọjá níbi tá a ti dàníyàn hajj àbí umra tá a bá gbà kọjá lójú sámà kí ni jẹ́ bàálù láyé gbà kí ni jẹ́ bàálù láyé gbà one hundred and fifty years of hijra làbó hanifa kú ìyẹn ni pé àbó hanifa kú lónìí ó ti lé ní one hundred and thirty years àbó súnmà àbó hanifa ni wọ́n bi léèrè pé tá a bá gba mikọ́tù kọjá lójú sámà ó ní ara'ayta law marra bil miqati jawwan ó ní ahrama makanahu onítìyàn bá gba mìkọ́tù kọjá lójú sámà ó láyè tó wà náà ni ó ti ṣe ihram kí wọ́n á là ń ṣe lónìí wọ́n ti sọ̀rọ̀ yẹn ṣáájú kó tó jẹ́ lílò pẹ̀lú one thousand three hundred years ẹ̀hẹ̀n kọ́mọ́ wàá sọ bàbá kó gbogbo àjọ lónìí bóyá a lè má rí dáhùn torí kó àwọn olùmọ̀ wọ́n tún bí Abu Hanifa léèrè sáà lè ṣe sọ́lẹ́t nígbà tá a gbé àpò àpò tọ̀ tá a gbé sára láyé ìgbà yẹn kí ni jẹ́ bẹ́ẹ̀ ó gbé àpò tọ̀ ó gbé sára lónìí síbẹ̀ mọ̀ pé èèyàn ń sáré àpò tọ̀ wà lára rẹ̀ àbẹ́ẹ̀rí tí wọ́n lukùn rẹ̀ pé àti gbẹ́kọ́ máa bọ́ bẹ́ẹ̀ so látàrí pé wọ́n ti gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan púpọ̀ àwọn ò ní wàhálà mọ́ lónìí ju pé tá a bá ti lè kà á lọ á rí dáhùn rẹ̀ bẹ́ẹ̀ tó burú béèrè nípa tí ó ti ṣẹlẹ̀ tí ọba ti papọ̀ jù. bákan náà alimami ibn abdulbar rahimahullah wọn ni lónìí ọpọlọpọ béèrè ṣùgbọ́n lẹ́yìn anabi sallallahu alayhi ọba wa lẹ́rù ọba wa lẹ́rù torí anabi sọ pé ẹni tọrọ rẹ burú jù nínú àlùmọ́ mi òun náà lẹni tó béèrè nípa nǹkan kan bá ṣe nítorí ìbéèrè rẹ ẹni tó burú jù nínú ìjọ lórí ìjọ mi òun náà nípa nǹkan kan ṣe nítorí ìbéèrè tiẹ̀ sẹ́mi kọ́ àmọ́ kàmá pé lágbájá tó béèrè o ọlọ́run sì ṣe nǹkan ilé wọ̀. gẹ́gẹ́ bí Uwaymir al-Ajlani Uwaymir al-Ajlani ọkùnrin yìí ọlọ́bẹ̀ nìkan nínú àwọn ansọ́ọ̀ ó ní mọ̀ọ́sẹ́ kọ́ bá mi bí anabi sallallahu alaihi wasallam béèrè wípé tí ẹnìkan nínú wa. tọba ka ẹnìkan mórí ìyàwó rẹ tọba pa sẹ́yìn náà pa ni tọba kẹ́nìkan mórí ìyàwó pa náà pa ni ẹni tó rán yẹn bá lo ti pé ẹni tó rán ni sẹ́là abẹ́rù àìbẹ́rù ẹni àjẹ fún ẹ̀yin Yorùbá náà sọ pé tí bá rán ni àfi tọ́mọ jẹ́ òun bá gbé lọ bí wọ́n anabi sallallahu alayhi wa sallam hmm, ṣé wọ́n tẹ̀ ní báwọn béèrè ni pé tí èèyàn bá ká ẹnìkan mórí ìyàwó anabi anabi fi hàn ọkùnrin ṣe pé ọmọ wà ọmọ ẹnu sì wà ọmọ ojú tó rí ọmọ kan anabi rú béèrè ọ̀yà sáré padà lé ẹni tó ràn wá wá òwò emir Al-Ajlani ó ní tó bá ń béèrè ó ní á ànábì dojúrò ó fi hàn pọ́n kórìíra béèrè à ah, wíwọ̀ ọ̀bá lè béèrè ní ọ̀nà béèrè ó ẹ wa lásìkò ló bá sì lọ wà lọ bá nàbì sallallahu alaihi wasallam. anabi ni mo kórìíra irú ìbéèrè bá wọn. ẹ rí i pé ó lè béèrè nípa tí ò tí ì tí ọba ní bí aburú iná lẹ́yìn náà máa béèrè ńgbà míì tani àṣẹ ah, ẹ ẹ tí ẹ máa ń travel ẹ tó lè bá wa á ah, ọlọ́run ní lè ọ̀dọ̀ arákùnrin ibo ṣe béèrè anabi sọlá sọlá ni mo kórìíra béèrè mu ó sì padà sílé ọbẹ̀ nìkan lórí ìyàwó rẹ̀ la sọ pé nǹkan burúkú má béèrè ọlọ́mọdé àárẹ̀ kára ìdá torí ẹ sọ́ra rẹ̀ ńgbọ̀ wá rí ẹnìkan lórí ìyàwó rẹ̀ ọlọ́run tí ì ní ọ pa fẹ́ràn kó ní tí òun bá pa ó sẹ́ kpojú yọ ọ̀yà pa tó ọ wá sọ fún ìyàwó rẹ̀ pé ó ṣe zina ṣe ẹ Islam yìí ti dáa pọ̀ jù tó léwu nísìnyí ọkẹ nìkan mórí ìyàwó rẹ̀ ẹni tó ti níyàwó tó tẹ kófìrí ẹnìkan rẹ̀ pé táni ẹ ó ti máa wádà ọ wá ka mórí ìyàwó rẹ̀ islam wa sọ pé tó ń ti pọ̀ ká mórí ìyàwó rẹ̀ má pa torí tó bá pa á pọ̀ ìwọ kọ́ ló dájọ́ fúnra rẹ̀ ṣùgbọ́n nǹkan tó lè ṣe òun náà ní pé ìyàwó rẹ̀ ò lè ò lè ìgbà tí èèyàn mẹ́ta ò tún kàn tí èèyàn mẹ́ta bá kàn ẹ́ di mẹ́rin ẹ sì lè jẹ́rìí pé ìyàwó yẹn ṣe kí ni ó ṣe zìnà ẹni tó sì bá ṣe zìnà nìyí òfin ṣẹ̀ríà ni ó adájọ́ fún wa pábílẹ̀ kọ́ lélẹ́yìí eléyìí náà ti níyàwó wọn ṣe zìnà gbogbo àwọn méjèèjì ńkọ́ ká sọ wọn ló kó pa ìwọ nìkan lọ darí kó tó lọ pa àwọn míì wá eléyìí ó ti túlẹ̀ tòǹgbà tó wájú pé wọn nìkan ló rí tó bá sọ pé lágbájá ṣe zìnà lábẹ́ òfin ṣẹ̀ríà òun á sọ yìí pé mú àwọn ẹlẹ́rìí mẹ́ta wá tí wọ́n kàn lórí ikú ń ṣe zìnà. ọ̀rẹ́ lẹ́rìí mẹ́ta mú wa ọ̀jẹ̀ gbọ́gọ́rin ọ̀daràn ó sì tún ń taarọ̀ ọ̀ràn tó dá fìyà jẹ lómi. bẹ́ẹ̀ ni nítorí pé tí wọ́n bá sílẹ̀kùn èèyàn kan ṣoṣo sọ pé nìkan ṣe zìnà ó sì ṣe zìnà náà nù gbogbo ẹni tí àbá ti fẹ́ràn láìpò ṣe zìnà wọ́n bá ra mú ẹ̀yìn mọ́ èèyàn ti sabotage méjì rẹ̀ bẹ́ẹ̀ kò ṣe zìnà wọ́n sì ń parọ́ mọ́ àgbà tí ò sófin àmọ́ tó sì bá wà tá a ti lù yàn bíi mẹ́wàá látàrí pé onílágbájá ṣe zina ẹ̀wọ̀ ẹ̀yìn òun ẹ̀yìn náà dánrú ẹ̀wò. arákùnrin yẹn kí ló wá sí ìgbà tó ti jẹ́ pé kò lè rí ẹlẹ́rìí mú wa tí ó fi múyàwó àti ẹ̀ńtọ́ bá ṣe zina tọ̀ kí ló kù torí rẹ̀ ní lùhánù ṣe sọ̀kalẹ̀ kásìpè fúnra ẹni torí ẹ̀ àbá ti mà òun ní ìbéèrè rẹ̀ ló bí wàhálà ló fi wá di pé ìwọ búra wọn ń búra lẹ́ẹ̀mẹ́rin pé ìyàwó rẹ̀ ṣe zina o ẹlẹ́ẹ̀karùn wípé kọ́lọ̀ ń lànà tó bá jẹ́ pé rọlọ́ pamọ́ ìyàwó sì fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹ́rin pé òun ṣe zina ẹlẹ́ẹ̀karùn kọ́lọ̀ ń bínú sóhun tó bá pé lọ sọ tó báyìí ló ṣe nígbà yẹn. ọlọ́ni wa in tasalu anha hina yunazzalu al-Qur'an tubda lakum afa Allahu anha tẹ́ bá ṣe béèrè nípa rẹ̀ nígbà tá à ń sọ al-Qur'an kalẹ̀ ọlọ́wọ́n bọ́ sàlàyé rẹ̀ fún yín. al-Imam al-Qurtubi rahimahullah ó ní àyà yìí ó kò yé torí níbẹ̀rẹ̀ àyà ọlọ́run lè gbọ́dọ̀ béèrè níbi ọlọ́run ní bá béèrè ó ní kò yé ó ní. níbí ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá béèrè ajẹ́ pọ́tọ́nù níbẹ̀rẹ̀ ó sì ní kẹ́ ẹ má béèrè torí pé tẹ́ ẹ bá béèrè tọ́lọ́n bá sàlàyé fún yọ́ bá ó ní rẹ̀ ni pé in tas'alu an ha ẹ má ṣe béèrè nípa àwọn nǹkan tó ṣe pé bá ṣùgbọ́n ẹ bá béèrè nípa nǹkan míì tẹ́ tí ò sí nu tó ṣe pé bá bá da yín lò nípa rẹ̀ yọ́ bá yín lọ́kàn jẹ́ ọlọ́wọ́n máa ṣàlàyé rẹ̀ fún yín jẹ́ pé báyà yẹn alákọ̀ọ́kọ́ ẹ nípa gbogbo nǹkan tọ́lọ́wọ́n da yín lò tí yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n tí nǹkan míì bá wà tó yàtọ̀ sírò àwọn bẹ́ẹ̀ láwọn nǹkan tẹ́ ń bùkátà láti mà kò sí ní tó burú pé kẹ́ ẹ so wọn ní ìtumọ̀ ayà yẹn asọlọ́hu anha èyí tí a ti béèrè nínú ètò ọ̀yọ́kẹ́ béèrè tẹ́lẹ̀ ọlọ́run bá ṣàforíjì fún yín bẹ́ẹ̀ lọ́lọ́run bá máa ṣe gbogbo tí yẹn ṣe nígbà ìmọ̀kan àbí ṣáájú kọ́ lọ́wọ́ bó tó ṣe nǹkan léèwọ̀ ọlọ́run bá máa ṣàforíjì rẹ̀ fún torí pé tí ọlọ́run bá ṣàforíjì rẹ̀ fún ajá sí kọ́ lọ́run fi àjẹyàn lórí téèyàn ọ̀mà ọlọ́run sọ pé ma hatta nab'atha rasula àìfi àjẹyìn síwájú ká tó gbòdì sẹ́dìdì. ọlọ́ni kan ti sa'alaha qawmun min qablikum àwọn kan ti ṣe béèrè kí béèrè máa síwájú tiyín o thumma asbahu biha kafirin tí wọ́n atara bẹ́ẹ̀ tí wọ́n di kèfèrí. nínú rẹ̀ òun náà làwọn èèyàn nabi Salih aleyhi salam tí wọ́n bi sọ́ọ̀lì ò léèrè pé àwọn ń fámì tó bá jòjì sí látọ̀dọ̀ lọ àwọn fẹ́ àmì sọ́ọ̀lì sì bẹ́ lọ́n ọlọ́run múra kún mi jáde látara àpáta oníkálukú bẹrẹ sí ní sèémà ọ wá ní kọ̀ọ̀má lórí báyẹn ẹ̀yin ọmọ njọ kan ràkúnmí ọmọ njọ kan ẹnìkan ní ọ̀gbọ́dọ̀ dódò pami lọ́jọ́ ti ràkúnmí wọ́n ní hàn ràkúnmí láwọn afọdídì ọjọ kan lẹ̀ fún wọ́n sì pa ràkúnmí nígbà tí wọ́n pa wọn sì sọ fún sọ́ọ́lì wọ́n ní tó ṣe ládùn pé yóò ṣe wá ní ìyà kọ́ ọmọ ọbọ̀ kíákíá o bó bá yẹ kó lódodo bá yan afẹ́ rí àná sẹ́mi pé wọ́n ṣe kèsèrí nù nígbà tó ń ṣe kèsèrí ọlọ́run bá fìyà jẹ wọn. anabi isa aleyhi salam kẹ́bi oṣù wa nu súra yìí àwọn ọmọ israẹli tọrọ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní sọ́lọ́run bá rẹ̀ lè sọ àti oúnjẹ kalẹ̀ fún aláti sánmà ẹ̀dàkùn ẹ̀gbọ́ bèèrè. sọ́lọ́run rẹ̀ hal yastati'u rabbuka an yunazzila alayna

òun náà ló sọ sọ pé sọ́sà ahlẹ̀ dékèrè ẹ̀ńkùntùm láti àlẹ́ mu ẹsẹ̀ béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀tẹ́yìn ọ̀bá mà eléyìí nípa ntọ́jẹ mẹ́sìn ẹni tó bá fẹ́ sì béèrè npẹ̀sìn kó sì béèrè npẹ̀sìn àmọ́ béèrè wàhálà pé hàn ah, bàbá mi ti kú ti pẹ́ ẹ̀dàkùn sálìjánà lọ́wọ́ àbíná ẹ̀dàkùn ṣé béèrè ni sọ eléyìí ṣe béèrè ẹ̀dàkùn ṣé ń bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ pé ń àbí ní lówó a ah, ṣé àwa la wá àwọn ọmọ tó gbogbo béèrè tí ò ní láárí èwo náà àwọn ọmọ yìí náà yọlú ọmọ ó lù yókù pa ni tó gbogbo orí eléyìí kìí ṣe béèrè o torí di eléyìí ọ̀dọ̀ ká ṣọ́ra fún béèrè tí ò wúlò ìbéèrè tó wúlò kò ìbéèrè tó wúlò gan ọmọ ń wà bá béèrè

سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليك السلام عليكم السلام pé tí èèyàn bá fẹ́ lọ fún ipò kan nínú politics ní kí ni ẹ̀dẹ̀ advice. oníkọ́dá béèrè ẹni tí nǹkan yẹn fi ń ṣe oníkọ́dá béèrè náà. wọ́n ní kí ni ìyàwó àpò ẹni tí kò lè mọ ọtí ṣùgbọ́n ó láì fún ara ọtí náà. wọ́n ní kí ni ìdájọ́ tó wà fẹ́ni tí kì í mutí ṣùgbọ́n tó fẹ́ràn kọ́ máa rọtí fáwọn èèyàn ọ̀daràn ni torí lábẹ́ òfin ọlọ́run ẹnìkan nínú àwọn mùsùlùmí kò gbọ́dọ̀ mutí kò sì gbọ́dọ̀ tọ́tí kò sì gbọ́dọ̀ pọ́n ọtí kò sì gbọ́dọ̀ rọtí múyà èèwọ̀ lọ́lọ́run bá ṣe gbogbo eléyìí ọlọ́run láàánú àgbègbè tó bá ṣe bẹ́ẹ̀ náà alaikum salaam. ọmọ rẹ̀ ò ṣe kí ni. Ajá. Ajá. ẹ ẹni tó bí ma ti ń re ma tó jẹ́ pé pẹ̀lú rírè tí ń re ma kò lè gbààwẹ̀ kò ní gbààwẹ̀ ṣùgbọ́n àbílẹ̀ rẹ̀ ṣé nítorí tara tiẹ̀ ló ṣe gbààwẹ̀ ni àbí nítorí ọmọ tó ń rè é. tó kí torí tara tí ẹni ò sí gba jẹ gbèsè àwẹ̀ yẹn san padà lẹ́yìn Ramadan àmọ́ tó kí torí tọmọ ní ò sí gba awẹ san padà yóò sì tún máa bọ́ kan pẹ̀lú àwẹ̀ kọ̀ọ̀kan wọn ní tàbá rí mùsùlùmí tí ń jẹun lọ́sàn-án àwẹ̀ tó tiẹ̀ tún gbóúnjẹ wá sí ọ̀dọ̀ àwọn ẹni tí ń gbàwẹ̀ tí ń fi la àwọn lójú kí náà lè ṣe á sì wádìí bóyá ń ṣe ní ọgbà àwẹ̀ látàrí ipá rẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹni tí òun á gbàwẹ̀ látàrí ipá rẹ̀ ń ṣe kí ló wá fa ìnítìjú kí ló fa ìnítìjú tó fi wá jẹ níwájú ẹ̀ ń tẹ̀ ń gbàwẹ̀ ẹ bá wí ò àárẹ̀ ń ṣe ọ àmọ́ ò ní tìjú àárẹ̀ ò ṣe ọmọ àmàmà gbààwẹ̀ ni níṣẹ́ tó ń sọ fún ẹ̀rí tẹ̀yìn fi ń kẹ́ gbóúnjẹ lọ́dọ̀ rẹ̀ kẹ́ gbóúnjẹ lọ́dọ̀ rẹ̀ kẹ́ wá ṣe ìbáwí fún tí ò ní pala òrùkọ́ yìí náà sì báwí ìrọ̀gbà tá a máa lù yàn dìde pààyàn la bí èyí tí wọ́n ṣe fún yàn lẹ́ẹ̀kẹ́ àbí lórí. sọ ọmọ tó ń sún jẹ kòbókò báyìí fẹ́ máa ṣàlàyé fún pé àìgbà àwẹ̀ ó sì tún jẹun lójú àwọn náà. Hare Krishna. ẹni tá a mọ̀ pé sẹ́tí ń ṣe pọ̀ dá ìsìláàmù kò fara márùn sẹ́bẹ̀ bí ẹni tí ń tọ́tí bí ẹni tí ó dálé ìyẹn ń wọlẹ̀ bí ẹni tó dálé aṣẹ́wó sílẹ̀ ìgbẹ́ náà nìkan ní sì ti ń rówó sọtọ́ka lọ wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rárá ọ̀pọ̀tọ́ torí pé tí a bá wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn náà ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ nù sọ pé wa ta'awanu. على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إما هو إما نرايلو لولا تسدادا لا تقايلو إما نرايلو لولا تسلو àmọ́ tó bá pé ń ṣiṣẹ́ ẹbú ń sì tún ṣiṣẹ́ rí ọ̀nà tó da ń ń bẹ̀ ọ̀nà tí ò da ń ń bẹ̀ tí bùkátà bá tì wá lọ sọ́dọ̀ rẹ̀

yàtọ̀ sómìnrin tó bí ma yàtọ̀ sómìnrin tí ń rè ma wọ́n gbàwẹ̀ padà ẹni tí ó bá ṣe ṣúdí àyàn wọ́n ní ṣe ẹni tí ń gbàwẹ̀ láàfún ni àbí káfíìrì tọ́jà láìní mùsùlùmí láàfún mùsùlùmí láàfún mùsùlùmí tá a sì fún yẹn yàrá já láìní ó lè já láìní tó jẹ́ pé kìí ṣarúgbó náà ń gbàwẹ̀ ó sì lè já láìní tó náà já arúgbó tó ní gbàwẹ̀ kọ́sá ti jẹ́ mùsùlùm náà àríkù sọ. Yeah ẹni tó de ń de mẹ́dì tó de ìfúnpámápá tó ṣe òkà burúkú sọ́wọ́ kó tó di pé àwẹ̀ ga de ṣé mùsùlùmí nǹkan tó bá jẹ́ mùsùlùmí náà ló lè gbà wẹ̀ tó bá jẹ́ pé ó nígbàgbọ́ pé àwọn nǹkan wọ̀nyẹn ìní pèsè ààbò fún yàn ó ti ṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ ńlá ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ òun làǹdàbí sallallahu alaihi wasallam sọ fún sábẹ́ yẹn pé ìfúnpá yìí tó bá ń bẹ lára rẹ tó bá fi kú má aflahta abada òní sóríire láéláé nàìjíríà abẹ́ ọ̀bá wa rókè sáwà kúkúrú láwà rókè pẹ̀lú ìtumọ̀ sí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó gbà bẹ́ẹ̀ kò ti ṣẹbọ sọ́lọ ẹni tó wá fi gbogbo àwọn ìranu sára wọn wá lòun ọgbà fáwọn kìnnìún ló lè dá dáàbò bò sábàbí ni a sọ pé òun náà ti ṣẹbọ sọ́lọ ṣùgbọ́n lẹ́bọ tó kéré tí èso yẹn di kèfèrí lẹ́bọ̀ tó kéré tí èso yẹn di kèfèrí eléyìí tó tún ṣe pé téèyàn bá tú bá níbẹ̀ téèyàn bá fi kú yọ wọ̀ nánà àmọ́ kò ní máa bẹ́nu ná láéláé torí ẹ̀ eléyìí tó bá pẹ́ bọ́ tó kéré ló fi ṣe tó gbàgbọ́ pọ́lọ̀ ní ọ̀sán àmọ́ sábàbí nù kò pé kò pé ó ṣe gbà ó kò pé ṣe gbà àmọ́ dáràn láburúkú ni ọ̀daràn ńlá burúkú ni nítorí pé ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ ó ju àwọn lọ ó zina lọ ó ju olè jíjà lọ ó ju kọ́ lọ torí ṣírkù tó kéré ó ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn lọ náà àríkùsẹ̀. ẹ̀hẹ́n àwọn alẹ́ni tó fi nǹkan mú oògùn tí téèyàn sì ń gbá o kí káwọn èèyàn lè wò ó pé à ẹ̀ ń tún ṣe bá nu àwẹ̀ bó ṣe wù yín náà ń ṣe é ẹlòmíín ti ń bá kánú tó bá ké ló ń ṣe apá kan náà olùmọ́ni kò sí kankan gẹ́gẹ́ ẹni tí asúmọ̀ ń ṣe ni ti ń fi oògùn sí ọ̀nà ọ̀fun wọn ní kò bá àwẹ̀ dùn ìtọ́kàn tí wàá balẹ̀ sí tó náà ní kí tó bá gbé ọ lọ́nà ọ̀fun alhamdulilah ẹni tí ọgbẹ́ ẹnu ń ṣe tọ́wá lòun lè gbà wẹ́ nítorí ẹ̀ kò sáwàwí fún ẹnu yẹn kì í tí ó lóògùn àárẹ̀ tí ó bá lóògùn ẹni á ti torí rẹ̀ sọ fẹ́ni tí máa ń ṣe pé kó náà kọ́ máa bọ́ aláìní dípò àwẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n àárẹ̀ tó lóògùn ààwẹ̀ yọ máa dájọ́ títí tọ́lọ́ wọn fi ní kó rógùn rẹ̀ tí ọba róògùn rẹ̀ tó fi wa màdúr ọlọ́run níbi léèrè ààwẹ̀ yẹn ọlọ́run aslan kò gbọdọ̀ ra torí kò ní ọlọ́mọdé ọrẹ wa ta ni ọrẹ láti wà lìjánà torí ìdí eléyìí èyí tẹ́ ẹ bá lè ṣe lẹ́tì múra sí láti bẹ̀rẹ̀ torí pé tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù nínú sẹ́ àdùwọ́mú ha wà ń èyí tẹ́ tẹra mọ́ kódà kó ṣe pọ́ kéré lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù láàrin mọ́kànlá àti mẹ́tàlá ọmọ kéètò lè rọ ọlọ́run táwọn ìtàn òun náà nìkan bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ má dáwọ́ lé mẹ́tàlá tó tún á padà jálẹ̀ sọ eléyìí dẹ̀gbẹ̀ sí jẹ́ tẹ́yìn bá rí pé òun lè ṣe mẹ́tàlá náà kọ́ máa ṣe mọ́kànlá kù parí kù sọ. Wow. bí káfíìrì bá gbà wẹ̀ tó ń kàn ṣèdí ó fi wàhálà kún wàhálà kò nítumọ̀ ẹni tí ó gba Islam tí sì ń gbà wẹ̀ wàláhì fi àjẹrà rẹ̀ náà. Alaikum salaam. àwọn ah, kò sí wàhálà ńgbà tí èsì àwọn ni ó wọn àlọ́lọ́ ò ní gbà tẹmọ pọ dáràn wọn mọ wọnà àbáyọ náà ní tẹ́lẹ̀ náà kí lọ́daràn bá tún èèyàn ń gbà kò ṣe sọ́láàt yóò lọ tọ̀ ní ládàáwà ọ̀tọ̀ ní ládàá sọ́láàt torí màláìkà tí ọ̀pọ̀ eléyìí kò ní wo eléyìí kò ní wò pé káfíìrì ni ọ̀hún sì ń gbà wọ̀ nínú òfin ọlọ́run gbogbo ẹni tí ìbá ti ṣe sọ́láàt kò sí tó lè ṣe ní Islam ìtọ́nà ọgbà kò sí tó lè ṣe àṣedànù lásán ni kọ́dà ẹni tí ì ṣe sọ̀lá ti tẹ́lẹ̀ tó ti torí àwẹ̀ tí ń ṣe sọ̀lá tó sì mọ̀ pé tí àwẹ̀ bá ti tán òun tún ní ṣe sọ̀lá tó ọlọ́run ní gbà sọ̀lá ti àtàwẹ̀ ọlọ́run ní gbà torí káfíìrì lásán ni. Nah. eléyìí ń ṣe mùsùlùmí ìgbàjẹ́ òun ṣe kan ọ̀pá mẹ́rin ti Islam rú ìwọ́n náà. Alaikum salaam. torí tó islam gbogbo wa náà ta ló fẹ́ máa ha sẹ́yìn fẹ́ ṣe wàhálà wàláhì kò sẹ́yìn tó fẹ́ ṣe wàhálà tó jẹ́ páyì bá gbá yẹn bẹ́ẹ̀ ní nìkan wa lónìí pé wàhálà bá kankan bí kìnnìkan so àwọn màmá rẹ̀ sá ń tálẹ̀ ṣáájú kí wàhálà yìí tó dé sọ wọn ṣe sọláàtì wọn ní kíni tó bá ti ṣàṣùbà lónìí ó tún dá ṣùbà àtọ̀la àwọn ọ̀wọ̀ ọ̀daràn lóríṣiríṣi tó ibi tí ṣètọ́ ni máa jókòó sí náà. Now, Ari kan sọ. Sùnmí wà mọ̀. Sùnmí oúnjẹ kínní oúnjẹ kínní gbé fún wa kò sí wàhálà jẹ́ mọ̀nà kí ni wàhálà tí o bá ti jẹran ẹlẹ́dẹ̀ kò sí wàhálà tọrọ lọ sí lẹ́tọ̀ pé oúnjẹ tí àwọn ẹlẹ́sìn ọmọlẹ́yìn wọn ti pè àwọn ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ṣe oúnjẹ tí wọ́n bá gbé fún ẹ tí wọ́n bá pa ẹran Ọlọ́run sí lẹ́tọ̀ pé jẹ nítorí pé àwọn náà máa dá ọkọ Ọlọ́run tí wọ́n bá dúnra àfi tó a bá mọ̀ pé wọ́n dú ẹran lórúkọ jésù sẹ́wọ̀n pé jésù èso lọ hmm, torí pé àwa àtàwọn a mọ̀ pé jésù èso lọ gbogbo alájọ mọ̀ bẹ́ẹ̀ hmm, ọlọ́run tá a jọ mọ̀ lọ́lọ́run dá gbogbo wa tó bá dú ẹran rẹ̀ hmm, jésù ọ̀jọ́ àwa gba jésù gbọ́ so àmọ́ tó o bá dú ẹran lórúkọ rẹ̀ pé bísímìlà lórúkọ Ọlọ́run tó o bá dú ẹran bẹ́ẹ̀ tó jẹ gan ọsẹ lópin ìgbà tí o ti jẹ ẹran tí wọ́n pa nítorí ọdún wọn òrùkó tún yé ẹhẹn wọ́n tún dú lórúkọ Ọlọ́run nítorí ọdún àní jẹ o ọjọ́ ló ṣe jẹ tó ráwọ lọ́wọ́ ọdún ẹ bọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.